mọ́kànlélógún la máa ké sí olódùmarè. one we shout almighty God. ọlọ́run tí àṣẹ àti agbára ń bẹ lọ́wọ́ ẹ̀. God that possess authority and power. ẹni tí ó mú wa rí àárọ̀ yìí. he that preserve our life to this moment. ẹgbẹgbẹ̀rún la jọ sùn. thousands of people that said on earth. àwọn kan jí o. some woke up. ṣùgbọ́n wọn jí bí alààyè. but they didn't wake up as they did so. kan wà nípò àìsàn. some are presently sick. àwọn kan ò lè gbé apá. some they cannot lift their hands. àwọn kan ò lè gbé ẹsẹ̀. some can they can't lift their hands. ẹni ó jí sáyé ìyíra wúkọ. orí ọ̀fẹ́ lórí gbà. is by grace. ẹni ọlọ́run pamọ́. ìyíra God present. orí ọ̀fẹ́ ni o. is by grace. bí ọba sí orí ọ̀fẹ́ ọlọ́run. there is no grace of God. kò sí bó o ṣe lè jí o. there is no how you can wake up. ogun tí ń dìde lóru. the battle that they are winning midnight. ọkọjá ẹgbẹ́ ẹgbẹ̀rún ogun ọ̀sán. is more than thousands of battles of the Lord. alakọkọ nìyẹn. that's the first thing. àwọn tí ń ronú ibi nípa wa. those that wishing us evil. wọ́n pọ̀ ju àwọn tó fẹ́ wa fún mi. they are more than those that love us. ṣùgbọ́n torí slept. mo jí I woke up. nítorí tí olúwa tì mí lẹ́yìn. God bí ọlọ́run ọba tì wá lẹ́yìn. without the backing up of God. ọ̀tá ń lépa lójoojúmọ́. enemy has taken after our life. mo gbàdúrà o. I pray. ọwọ́ tí ń ṣàtìlẹ́yìn wa. the hand that is supporting us. ọwọ́ yìí kò ní padà lẹ́yìn. mo wí o. I say. ọwọ́ tí ń ṣe àtìlẹ́yìn. the end that is supporting ọwọ́ olódùmarè. the end of the Lord. tó ti ayé wa lẹ́yìn. supporting our life. ọwọ́ yìí. this end. kò ní padà lẹ́yìn wa. amen. amen ọwọ́ olódùmarè. the end of the law. tó ń ṣe àtìlẹ́yìn. that is supporting us. ọwọ́ olúwa. the end of the lord. tó ń ṣe ìrànlọ́wọ́. that is helping us. lójoojúmọ́. on daily basis. lóṣooṣù. every month. àti nígbà gbogbo. and all the time. ọwọ́ yìí kò ní fayé wa. ìgbà mọ́kànlélógún la máa ké aleluya o. a máa ké ní twenty one times. ìgbà mọ́kànlélógún. twenty one times. ìgbà mọ́kànlélógún. àti ìgbà mọ́kànlélógún. gbogbo ẹni tó mọ̀ pé ìwàláyé ọlọ́run ló ń fi ráyé gbé. that is living as a young God hands. Gbé ọwọ́ sókè. Raise up your hand. Ìgbà mọ́kànlélógún. Twenty-one. Praise the Lord. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. láìdé sọ jẹ́ àkè pé báyìí à ń lọ nígbà kejì you are going the second time. And ń lọ nígbà kejì. the second time. ibi tí ìṣẹ́gun àwọn kan wà lónìí ni. that is where some people's victory is. ibi tó fi gbọ́dọ̀ ké dáadáa. that is why you must shout very well. ibi àwọn kan ti máa rí tiwọn gbà láàárọ̀ ènìyàn. ibi ọ̀rọ̀ àwọn kan ti máa yàn láàárọ̀ ènìyàn. this is where some people are. à ń lọ ní ìgbà kejì. we are going the second time. hallelujah nígbà mọ́kàndínlógún. twenty one hallelujah. gbogbo ẹni tó mọ̀ pé. those that know ọwọ́ olúwa máa ka òun láàárọ̀ yìí. yóò dẹ̀ se tó ń fẹ́. and we grant unto his request. the person that they allow. ọwọ́ olúwa máa ka òun. the head of God will touch him. and transform his destiny. the person that

hallelujah. a ń lọ nígbà kẹta. the third time. ẹ jẹ́ àpàtẹ̀wọ́ fọlọ́dún. let us put hands together for the Lord. òjò síbì kan ó ṣe ẹ̀rùn síbì kan. Hmm. it make it rain somewhere ọ̀dẹ̀ sẹ́nikẹ́ni tó lè bílẹ̀ à ń fojú ọ̀run bì kan kò débì kan. ojú ọ̀nà kan náà téèyàn ń gbà lọ kó tó dé òjò pàmbàdàn ó dé mòwe kọ̀ bójú ọlọ́run ti ṣe bó ṣe wù ń pinnu ọ̀run ó pitú tó wù kò sí ẹnikẹ́ni tó lè di ọwọ́ alágbára tí ayé kì í dalẹ́jọ́ ọba ti ń gba ìdọ̀bálẹ̀ gbogbo ọba afẹ́ kéde gbàkẹ́dà tá a bá ti ké nígbà kẹta ògo la máa fi tẹ̀lé bó bá ti pé mọ́kànlélógún ẹ̀yin alààyè ẹ̀kẹ́ ẹ̀kẹ́ orin yẹn ní alààyè ni ó mọ̀ yẹn ọ́ oh, alààyè ni ó mọ̀ yẹn ọ́ bí mo ti ń ṣe lónìí òkú ò lè yẹn ọ́ àwọn tó lọ sí bojì wọn à lè yẹn ọ́ alààyè alààyè alààyè òní ó mọ̀ yẹn ọ́ bí mo ti ń ṣe lónìí ọyọ́yọ́ aleluya ooo. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah! Bàbá olùtọ́jú ènìyàn. Sára rẹ̀ rèé o. ju ènìyàn sára rẹ̀ rèé o ẹ pariwo só lórí ogun. bàbá olùtọ́jú ènìyàn. ayérayé. sára rẹ̀ rèé o. olórí ogun tọ̀run. jésù olùtọ́jú ènìyàn. sára. bàbá olùtọ́jú ènìyàn sára rẹ̀ rèé o jésù olùtọ́jú ènìyàn sára ah, rẹ̀ rèé o bóyá kílẹ̀ wí. bàbá olùtọ́jú ènìyàn sára ah, rẹ̀ rèé o jésù olùtọ́jú ènìyàn ara rẹ̀ rí o. ẹ jọ̀wọ́ ìṣòro kejì mi bàbá olùtọ́jú ènìyàn inú ẹ̀jẹ̀ o. ajíwèrí ọmọ jákèjádò gbanigbani lọ́jọ́ ayé sọ pé òótọ́ nàá ẹrù jẹjẹ tó ju ẹrù jẹjẹ lọ o àpárá tó fàyè o èmi ni má ṣe bẹ̀rù bàbá alágbára láyé àtọ̀run ẹrù jẹjẹ létí òkú o sábà rẹ̀ lè o. Jésù olùtọ́jú ẹbí ọmọ rẹ̀ sábà rẹ̀ lè o. Ẹgbẹ́ nìkan ó sọ̀rọ̀ sókè bàbá olùtọ́jú ẹbí sábà rẹ̀ lè o. Jésù olùtọ́jú ẹbí sábà rẹ̀ lè o. ṣaláàbò lórí ayé mi bàbá mi arúgbó láéláé ọba tó ń ta mí mọ́ nínú ewu ayé ọba tó ń dá mi sí nínú ewu ọ̀sẹ̀ kankan ìwọ ló ṣaláàbò lórí mi nínú gbogbo ewu ọba tó tọ́ jíjáde mi òun ló tọ́ ìwọlé. Ah! bàbá orúkọ ojú omi ọmọ rẹ̀ lára rẹ̀ ẹ jẹ́ bá mi yìn ọ́ o pé o ṣeré èmi náà ò dára pọ̀ mọ́ wọn mi ò. mo gbé ga olúwa mo gbé bàbá o olúwa mo gbé bàbá o àwọn ọ̀run bá mi yìn ọ́ o pé o ṣeré àwọn ọ̀run dára pọ̀ mọ́ wọn mi ò. bàbá mi gbé ọ̀gá bàbá ẹ̀ṣẹ́ ayérayé ẹ̀ṣẹ́ gbé ọ̀gá bàbá o. àwọn ọ̀run fúnmi ènìyàn bàbá wípé o ṣe èmi náà ò dára ọ̀mọ́ wọn mi ò fi lè. Olúwa mo gbé ọ̀gá o. Olúwa mo gbé ọ̀gá o. àwọn ọ̀run fúnmi ènìyàn bàbá wípé o ṣe èmi náà ò dára ọ̀mọ́ wọn mi ò fi lè.

ó sọ lóde ó mú ọrẹ tó tóbi nítorí gbogbo ẹgbẹ́ ìpínlẹ̀ wa àdúpẹ́ àdúpẹ́ sílẹ̀ ó ní ọ̀rọ̀ olú àgbègbè yẹn ní gbogbo ọrẹ tó tóbi olú àgbègbè yẹn ó mú Ah! orí jẹ́ ọ̀fẹ́ ní àtọ̀lọ́dọ̀ rẹ. Bí ilé jẹ́ ọ̀fẹ́ ní àtọ̀lọ́dọ̀ rẹ. Torí wọn ló ṣe ìdùnnú rẹ̀ ṣe kíkà kò sí kò sí sá tó lè gbà mí lẹ́nu mi ò àdúgbò lọ́jọ́ alẹ́ mi olúwa olúwa ló sá fún mi ní olùkọ́ rẹ̀ tó bá dúró ló sá fún mi olùkọ́ rẹ̀ tó tó mi ní ìgbà mi lọ lọ́jọ́ ìgbà mi lè wá àdúgbò àdúgbò ẹ̀sìn rẹ̀ lórí mi àti bẹ̀rẹ̀ bá mi lọ́wọ́ bá. Bàbá mi bá yọ ìlànà ìlú ni.

Ogun ti bá wọn uma mi. láyé wa. Àwọn ènìyàn. sàn ju tọ́ ọkọ́ láti ṣe lọ hmm, bẹ́ẹ̀ ni sà orí ọ̀fẹ́ a máa fún yàn nìkan lórí ọ̀fẹ́ wa fún yàn yẹn a máa mú yàn tayọ ju téèyàn lọ kọ́ to make you to excel more than what you went to learn. masali akapa ẹnìkan sàmì. somebody can say me. àdúrà rẹ máa gbà láàárọ̀ of apostles chapter ten verse three. àwọn apostles chapter ten. ó lọ bá kọ̀lílì. he was with kọ̀lílì. kọ̀lílì. kọ̀lílì. ó ó bẹ́ẹ̀ ni ó rìn kíni o. he was worried about. àdúrà rẹ. your prayer. ó ṣe ìtẹ́wọ́gbà. he has said. ẹnìkan sàbí. how is it. àdúrà rẹ gbà láàrin sàmì o àdúrà rẹ gbà láàárọ̀ bẹ́ẹ̀ni àdúrà rẹ gbà ọlọba ni sa àdúrà rẹ gbà lórí bẹyàn balẹ̀ máa gbàdúrà wákàtí kan láàárọ̀ wákàtí kan lálẹ́ ó ti dàlùjànú ó tó bàbá láàrin ọdún kan òun gan ti di àlùjànú kọjá bá làlùjànú kan alẹ kọjá bá làlùjànú yẹn kò bẹ́ẹ̀ bá gbóúnjẹ wá lójú oorun kọ́sọ́ fún ẹgbẹ́ mi gan ọ̀rọ̀ rẹ̀ orí òun gan ti dàlùjànú not by ah, man. kéèyàn owó ju ọlọ́run wákàtí kan àbúrò àti god's minute wákàtí kan alẹ́ wọ́n wá ṣe máa lọ́dún kan ọlọ́run náà ò ní fẹ́ fi ilẹ̀ mọ́. God will not actually that person. investment tọ́lọ́run wa lọ tẹ́lẹ̀ tí ń wá ọlọ́run wa nìyẹn. the investment God was looking for is now coming to ah, God to seek his face. ẹ mọ̀ ó ti di wọlé wọ̀de pẹ̀lú. don't you know the anapa verses. wọ́n gbàdúrà báyìí I will say amen. amen àdúrà rẹ gbà láàrin. àní ọmọ kà orí orí angẹ́lì. agbára ti bẹ nínú àdúrà nìyẹn. prayer. ọba angẹ́lì tí ó dá ń pàdé kedere. you will come up with angel that will answer you physically. prayer. ọba angẹ́lì. you will come with angel. nígbà tí aga ìsájáde níwájú náà. when aga ran away from God. she saw aga was happy to why run away. wọ́n happy to why run away. ètò ló dé ẹjẹ́lẹ́ fi fifteen. jẹ́ happened why run ní padà ọgbọ́ ìtọ́ni torí pé gbàdúrà. because she was praying. ọ̀sẹ́ni tí ń gbàdúrà. there is no one is praying. tí kì í rí olúwa. will not see the Lord. agbára tí ń bẹ ní àdúrà. that is power in prayer. somebody can say. láàárọ̀ yìí. this morning. àdúrà rẹ̀ gbà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 àdúrà rẹ bàjẹ́ àdúrà rẹ bàjẹ́ àdúrà rẹ bàjẹ́ ó sọ ìmọ̀ àwọn alárekereke di òfo tó arekereke ọwọ́ wọn ò lè mú kankan dání ìdájọ́ wọn ò lè wá sí ìmúṣẹ orí ìmọ̀ àwọn dòfo ìgbà yẹn sà àdúrà wọn ọgbọ́n ìgbìmọ̀ wọn ò lè wáyé ẹ̀sà òbí di ọdún kan ni wọ́n fi da fa ó ní òkòkò fi da fa nítorí ọmọ Ísírẹ́lì wọ́n da púrímù nínú bẹ́ẹ̀ tẹ́rì lórí kẹta wọ́n wọ́n da púrímù fún ọdún kan soso for a year odidi ọdún kan everyday láàárọ̀ láàárọ̀ ṣùgbọ́n àdúrà ọjọ́ mẹ́ta but prayer of three days mélòó mélòó wà ní wọ́tọ́ ń gbà láàárọ̀ let her know you that you are praying in the morning and the evening three days prayer they use it to nullify everything àṣẹjáde gbogbo bí wọ́n ti da ifá ibi wọ́n ti mọ pẹpẹ fún ọ láti dààmú rẹ ọlọ́run kọ́ran iná wọ bẹ̀rẹ̀. Makaba daya ni makaba agbára tí ń di olùrànlọ́wọ́ rẹ lọ́wọ́. power that hinders your helper. bọ́ ọ bá sà. if you have a matter to say. àlímẹ̀kẹ́ bá rù àmà sàdáyà. agbára yẹn ńlá nẹ́dà. agbára yẹn ńlá nẹ́dà. agbára yẹn ńlá nẹ́dà. agbára yẹn ńlá nẹ́dà. agbára yẹn ńlá nẹ́dà. gbogbo ènìyàn ni kò sí àmì báyìí. everybody say amen. Yes, mo fẹ́ dojú kẹ́nìyàn kojú I want to face the source of the king. ẹni tí ẹ wà ní online. you that you are jẹ́ kí programu yìí pé ìgbà mẹ́rìnlélógún. let it be up to twenty-four times. twenty-four times. twenty-four times tí ó bá pé twenty four times. when it read the figure. tàbí tó jù bẹ́ẹ̀ lọ. or above that. wàá máa béèrè nǹkan kan tí mo bá ti dako jù yẹn. we acting for something once I face this up. there is a covenant in this place. májèmú bẹ níbí. ẹni tí ẹ bẹ níbí. you that you are here. àmì yẹn ó máa lè. your amen will be sounding aloud. májèmú wà níbí. there is covenant here. májèmú wà níbí. covenant is here. wàá wá máa fi ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ Jésù. you now use your faith to get attached to Jesus. the hospital addition. ẹ wá gbọ́ eléyìí dáadáa ẹnìkan kí mi pé gbogbo wọn ti ẹ̀tọ́ yẹn tó bíi mẹ́wàá tán kí ni ẹ kú parí àdúrà o mo ah, ní one twenty. I said one twenty. Even Lord. That is what one twenty ni mo ní ṣùgbọ́n máa gbó gbàdúrà fáwọn èèyàn ninety days mo gbà fún one hundred days máa gbà ní one twenty bóyá bí iwo on the four August probably on the fourth of August that's when I will descend from here. ọmọ ń lé ọjọ́ it must exceed one twenty. ẹni ẹ̀yin tí ayé ni màá mọ̀ dá dúró. you that dey dey stop àṣẹ tí ń ṣògo lórí ẹ tó dá ọ dúró mo gbé àṣẹ olúwa wọ̀ ọ̀rọ̀ máa jẹ̀mọ́ láti inú wọ̀ gbogbo àṣẹ tí ayé lò lórí bọ́ọ̀ bá sàmì àṣẹ yẹn bàjẹ́ lára jésù. nama sale kaba. Oh, elu meru keva. gbogbo bí èèyàn rìn dé. láti dá ọ dúró. mo bẹ jésù. ọlọ́run àwọn àbọ̀ ọlọ́jà fún ọ nípa máa ṣàlíkà bọ̀rù ta ló gbé májẹ̀mú ró láti dààmú ayé rẹ ta ló dúró láti jayé rẹ lógo májẹ̀mú tí ayé gbé ró tí wọ́n fi ń jà ọ́ lógo májẹ̀mú yẹn bàjẹ́ lónìí ẹgbọ́ báyìí lórí wa sọ orísun tó ń sun omi jẹ́ orísun tó ń sun ìkorò orísun tó ń sun ìkorò tó sun ìdájọ́ yìí orísun tí ń sun ìyàwó yìí báyìí lolúwa ló bọ́ bá sàmì orísun yẹn gbẹdà orísun tí ayé ń gbẹ́ pé kó máa ń bómi jẹ́ jáde fún ọ orísun tí ọ̀tá gbẹ́ pé kó gbomi lójú rẹ orísun tí àwọn ìka gbẹ́ pé kó máa dààmú rẹ orísun tí ayé kó yọ láti dààmú rẹ báyìí lolúwa sọ orísun yẹn gbẹ dàrú gbogbo ibi tí wọ́n ń wọ̀ láti pọ́n ọ lójú gbogbo ibi ayé ń dé láti dàní àjò rẹ rú ọ̀rẹ́ jẹ́ ọlọ́run àwọn ọ̀dẹ́ ọjà fún ọdẹ mo sọ̀rọ̀ látòrí ilẹ̀ mẹ́jẹ̀mú mo rán àṣẹ láti inú ìwà agbára gbogbo ẹ̀yin tọ́nà dímọ̀ tẹ̀fẹ̀ gbára káká báyìí lẹni tó pè ní sọ ọ̀nà tí ayé dí ọ̀là níwájú rẹ̀ masali akaba ineru mekeva adayari akaba òmìnira alátakò òmíràn àtakò tó máa ń dìgbà yọ sí ọ nígbà tíre rẹ bá pọ̀ bá ọ bá sàmì ọlọ́run sàmì ẹ̀sán òmíràn àtakò òmíràn àtakò òmíràn àtakò òmíràn àtakò òmíràn ìdíwọ́ òmíràn ìkórìíra tí ayé ń lò láti dààmú rẹ lónìí amasalikapa òmíràn yẹn lanadà rẹ makeda libe wataba adadaya masani kapa gbogbo jọdani ayé ó ní jọdani kì í kó lákòókò jù ṣùgbọ́n ní àkókò ìkórè táwọn tọ́lá àgò bá fẹ́ kórè jọdani a máa kó àṣẹjáde jọdani ayé bẹ níwájú rẹ tọ́da ọdúró ọ ìgbà tí israẹli jáde ní egypt ee bàtà aráalé jacobu kó lajẹjẹ ènìyàn juda dìbì mímá israẹli oh, ah. dìjọba òkúri ọsá o jọdani padà sẹ́yìn oh, oh, òkè ńlá fò bí àgbò òkè kéékèèké bí ọdún àgbò kí ni ṣèwọ òkun tó fi ń sá ìwọ jọdani hmm. tó ń padà sẹ́yìn ẹ̀yin òkè ńlá tẹ̀ ń fò bí àgbò ẹ̀yin òkè kéékèèké tẹ́ ń fò bí ọ̀dọ́ àgùntàn wárìrì wọ ilẹ̀ níwájú olúwa ọlọ́run já kọ́ ẹni tó so àpáta di adágún omi àti òkúta ìbàdàn orísun omi mo sọ tẹ́lẹ̀ agbára tó dàbí òkè níwájú rẹ̀ agbára yẹn ṣubú lulẹ̀. Amen màsẹ́ẹ̀lì kapa elugbo akọ́pẹ́ gbogbo òkè ńlá níwájú mi ni ó di yíyọ àṣẹjáde ohun tí ayé gbéró ní òkè láti dààmú ayé rẹ bọ́ ọ bá sàmì wọ́n ṣubú lulẹ̀ na masali kapa èrú nàrú ma ṣe dà ohun tí wọ́n gbéró tó dúró bí òkè tó ń gbomi lójú rẹ wọ́n ṣubú lulẹ̀ lórí ohun tí ọ̀tá gbèrò tó dúró bí òkè tó fi ọmọ gbé ayé agbára kẹta báyìí lolúwa sọ ó ṣubú májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ gbogbo ọfà ìdádúró táyé tán báyìí lọ́lúwa sọ ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ọfà yẹn báyìí lẹ́jà ògo rẹ nínú agbami ayé mo rán àṣẹ látọjú òye yìí ọyá gba ògo rẹ ògo rẹ lọ́wọ́ ẹ bọ́ra òkùnkùn mo rán àṣẹ láti wà áńgẹ́lì màsẹ́ẹ̀lì kẹfà oh, àdèrú ẹ̀mẹ́ kẹfà ọ̀yá gba ògo rẹ ògo rẹ táyé gbẹmẹ àwọn tó gbẹmẹ láàárọ̀ yìí wọ́n pọ̀ ògo rẹ àṣeyọrí tí ọ̀tá gbẹ̀mí àwọn tó gbẹ̀mí wọ́n pọ̀ ọ́ lẹ̀ lórí ọ̀rẹ́ ìrànlọ́wọ́ rẹ tí ayé gbẹ̀mí àwọn tó gbẹ̀mí wọ́n pọ̀ ọ́ lẹ̀ lórí lẹ́tà ayọ̀ rẹ tí ayé gbẹ̀mí àwọn tó gbẹ̀mí wọ́n pọ̀ ọ́ lẹ̀ lórí akọ́ pé ó ti gbé ọ̀rọ̀ mi yóò pọ̀ jáde ọlọ́run yóò mú kó pọ̀ oh, àṣeyọrí èmi àti ẹ ògbó èmi àti ẹ olóore èmi àti ẹ ìgbéga èmi àti ẹ àlàáfíà èmi àti ẹ tí ayé ń gbé mi wọ́n pọ̀ ọ́ lẹ̀ lórí pọ̀ ọ́ lẹ̀ lónìí. wọ́n pọ̀ ọ́ lẹ̀ lónìí. wọ́n gbọ́ fà á fọjọ́ orí ẹni tó. anama saliya kaba. èdúrí eke yaba. Oh, àdáli eke ma. ọba iná jáde ọfà afọjọ orí ẹni sọfọ ọfà afọjọ orí ẹni sọfọ ọfà afọjọ orí sọfọ ọfà afà kókò sọfọ lónìí ọba ìnẹjáde.

ọba ìnẹjà ọba ìnẹjà ọba ìnẹjà ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde ọjáde.

wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde dúà dúà gbogbo bí wọ́n kà ọ́ mọ́ ibi wọ́n kan iṣẹ́ rẹ̀ mọ́ ibi wọ́n kan ètò ìṣúná rẹ̀ mọ́ ibi wọn kọ ọmọ rẹ mọ ibi wọn ka ya rẹ mọ ibi wọn ka ọkọ rẹ mọ bọ́ọ̀ bá sàmì iná fà ó yọ ní báyìí mo pe iná olódùn iná fà ó yọ iná fà ó yọ iná fà ó yọ yàrá agbára òkòkò yàrá àmọ̀lẹ̀ àwọn ọ̀dájú yàrá àwọn ìkà yàrá ayọnilẹ́nu máa sálí àkàpà oh, lónìí ọyẹ jáde mẹ́ gbogbo omi tẹ́ kan sẹ́ẹ̀ rẹ mọ́ tí sẹ́ẹ̀ rí òfin tẹ̀síwájú báyìí lórí wa sọ ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde níbẹ̀ gbogbo gbólóhùn tí ayé fi ń bọ́ ọ́rìn yẹn iná gbèmí lónìí iná gbèmí lọ́wọ́ àṣẹ òdì láyé pasí àyàmá rẹ màsẹ́ẹ̀lì kàbàyà iná gbèmí lọ́wọ́ èpè tí ayé gbèsè ní ọ̀sẹ̀ èpè tí wọ́n sẹ́ lóru gẹ̀gẹ̀ èpè tí wọ́n sẹ́ lọ́sẹ̀ gẹ̀gẹ̀ èpè àjùmọ̀sẹ́ èpè àfihòsẹ́ èpè àdásẹ́ èpè tí wọ́n fi pẹpẹ sẹ́ èpè tí wọ́n lọ́mọdé mọ́sẹ́ èpè tí wọ́n fẹ́ yín òkè sí èpè tí wọ́n fàbẹ̀ láńsẹ̀ wọ́n sọ tẹ́lẹ̀ olúwa yí ìdànù lọ́wọ́ olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù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

sọ tó sọ dáadáa. mo kú oríire. congratulations to me. mo kú oríire láàárọ̀ yìí. sọlé tí ẹnìkan. mo kú oríire láàárọ̀ yìí. congratulations to me. I am fortunate this morning. ọ̀nà mi ń là láàárọ̀. àwọ̀ is open. ayé mi ń dìde. my life is lifted. ayé mi ń dìde. my life ọ̀nà mi ń là. àwọ̀ is ìpè mi fọ. my calling will ìpè mi fọ. my calling speak ìpè mi fọ. my calling is ìpè mi fọ. my calling is equal life failure. iṣẹ́ tó kùnà ayé tó kùnà ni. bí ìpè èèyàn bá ti kùnà ayé rẹ̀ kùnà. yes sir. ah ìpè mi fọ̀n. ìpè mi fọ̀n ah ìpè mi fọ́n ìpè mi fọ́n ayé mi dìde ayé mi dìde mo dìde mi ò jìyà mọ́ mo dìde mi ò ṣẹrú mọ́ mi ò dìde mi ò jìyà mọ́ mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire mo kú oríire o kú oríire o kú oríire o kú oríire o kú oríire o kú oríire ọ̀rọ̀ mi yanjú o ọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi yanjú o ọ̀rọ̀ mi dayọ̀ mo di aláyọ̀ mo di aláṣeyọrí mo di ológo èmi kì í ṣaláṣetì. I know my victim of abandonment. Oh yes, Lord. Mi ò kì í ṣaláṣetì. I am not the victim of abandonment commandment. sọ dáadáa bẹ́ẹ̀ ti wílé tí èmi olúwa ni màá ṣe mi ò kí ń sa aláṣẹ aláṣeyọrí ni mi ò kí ń sa alámùbọ́ alámùdúró ni mi oh, mi ò kí ń sẹ́ni ẹ̀sìn ẹni ògo ni mi mi ò kí ń sẹ́ni lẹ́lẹ́ ẹni òkè ni mi èmi ò kí ń sẹ́ni ìyà ẹni ògo ni mi mi ò ṣe é dádúró ẹni ńlá ni mi mi ò ṣe é rí mu ẹni ńlá ni mi ọmọ mi ò sẹ́rí ẹni ńlá lọ́mọ aya mi ò sẹ́wọ́ ẹni ńlá láya èmi èkì sọ ní bàbá àtàyọ̀ ni mi ẹ pàṣẹ wọ́ fún náà. òkú gbogbo ènìyàn àbú àdúrà á jèrè ọlọ́run á jèrè àdúrà owó alápọn whatever tó o bá ń là kọjá torí ògo ni ògo bá ṣe tó o ní ṣe ogun ṣe é dìde tó bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ńdà fógun lórí orí o ẹni ọ̀takú ló délẹ̀ lérí sáà àwọn tó rí giant tí wọ́n bẹ̀rù àwọn padà lójú ó bá àwọn tí wọ́n ń nígbàgbọ́ pàápàá débi gẹ́gẹ́ and take over they took over. I don't know what you are passing through. bí o máa ń tó ńlá kọjá. before we leave this morning. ká tó kúrò ní ọ̀rọ̀. God will turn your problem to testimony. ọlọ́run sọ ìṣòro ẹbí ayọ̀ amen. masaale kaba. well yes lord. mo ń ṣàlàyé. yes sir. ọlọ́run kò dá òfo. God did not create void. Ògo ni Ọlọ́run dá. He created glory. Ní òní. Today. A gbàdúrà. We are going to pray. Lórí òfo. As touching and tomorrow. Ní ọ̀la. Tomorrow. A gbàdúrà. We are going to pray. Lórí jújú. Ní ọjọ́ Monday. A gbàdúrà. Lórí òkùnkùn on darkness. Mm. àwọn mẹ́ta tí wọ́n ń dààmú sí ọwọ́ olúwa nìyẹn. these are three things that are present. mo ṣàlàyé pé investment ọlọ́run ni ọ. your God's investment. ọlọ́run ò lè ní investment kò ní kó bàjẹ́. God cannot allow his investment to destroy. wọ́n lọ bá olúwa ní kílẹ̀ ènìyàn tó fi ń bẹ̀ wò àbọ̀mọ̀ ènìyàn tó fi ń sàfẹ́rí à ah, ó ní kí tí mo invest sí. he said we are investing in lọ I shall go there. it is compulsory for me to be there. o gbọ́dọ̀ fún láti wà mẹ́ ojoojúmọ́. ìdí tó fi ń yẹ Adam kò lójoojúmọ́ investment ọlọ́run. because was God's investment. oh yes so kò sẹ́ni tí ó ní investment tí ò ní lọ máa wù. there is nobody that have investment without going there to check inú èèyàn wá lè dùn kí investment téèyàn ní ọwọ́ lẹ̀. there is no matter the place ọlọ́run ò dá òfo ṣùgbọ́n ẹ̀sùn ló ní òfo olóníjújú olóníjújú àṣẹjáde agbára òfo lórí ayé rẹ lónìí olúwa bàjẹ́ rẹ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ tẹ́rí dábàá ti wọnú gbàdúrà. Once you venture to pray. Mo fẹ́ ẹ̀yin ọkùnrin ọ̀faraya gbàdúrà. Men should pray with zeal. Ọkùnrin ológo ni wá. We are glorious women. We are not victim of emptiness. Ohun mẹ́wàá. Ten things. Tí máa ń mú kí èèyàn wọnú òfo. That takes people to emptiness. Àti àti àti ogun mẹ́wàá tí ogun méje tí ń jẹni tí òfo ń bá jà. And seven battles a victim of emptiness must fight ó ṣeé ṣe. it is possible. kéèyàn ó fi ìlú wọ̀. for someone to go to a wrong place. tí o bá ti jẹ́ ìlú tọ́lọ̀ ní fún láti ṣe rere. restore the time that God have for you ó ṣeé ṣe kó wà ní ọmọ mọ̀ká. the spirit be there I will not achieve anything. Naomi àti ọkọ rẹ̀. Naomi and her husband. wọ́n jáde nílé rúùtù orí kìíní. rúùtù chapter one. wọ́n jáde nílé. they left their house. ìlú tí wọ́n wọ ìlú Moab. they went to the city of Moab. ìlú ẹ̀jẹ̀ ní wọ́n òfò bẹ níbẹ̀. hand of emptiness was there. ṣùgbọ́n wọn wádìí but they don't verify or see those who they just went to that city tó sọ ìrìn àjò rẹ dòfo báyìí lolúwa sọ àánú tó máa gbé ọkùnrin àánú yẹn wọnú ayé rẹ oh yes lord. èèyàn a máa lọ sílùú òfo nígbà míì. sometimes one thing ẹlẹ́ẹ̀kejì èèyàn lè lọ yàn ní ilé òfo. some might go and choose in the house of emptiness. má lónìí lọ lọ yàn tó lọ fẹ́ ọ̀pá ibi ó ti lọ yàn òfo ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ ìtumọ̀ orúkọ ọ̀pà ni òfo. the meaning of the name is emptiness. so ó sì wọlé wọn wá ọ̀pà sì jẹ malóni àti kílónì kú. àwọn olókìlì ti die. so so ó ó wọn bàbá wọn kú. their father died. okun ní okuru tù nìkan. it was only Ruth àti Naomi tán padà bọ̀ ìgbà tí ọ̀pà ti parí iṣẹ́ ọ̀padà lẹ́yìn wọn. bẹ́ẹ̀ wọ́n bá from there torí òfo lòun èèyàn lè lọ yàn ẹ sà ah. ọba ẹlòmíì bí o ti fẹ́ yàwó ló le tó mu tóògùn bí o ti mari ní jà ẹlòmíì wà ó lóògùn obìnrin ṣùgbọ́n ibi o ti lọ́kọ̀ọ́ fún ìgbà kó obìnrin ti bẹ níbẹ̀ wò ni mo gbàdúrà gbogbo ogun ibi tó o ti jẹ every part of where you wan sọ ìlàkàkà rẹ dòfo báyìí lọ́lúwẹ̀ ọlọ́run fi náà gbẹ̀mí lọ́wọ́. oh yes lord. ẹ̀ máa ká varua. in the name of jesus. àdá ayálí ká varua ma tẹ́ sàbírí àjò bá ti dòfo. if the journey is empty. ó wo ìwọ àtìyàwó rí ọjọ́ yẹn sọ́dọ̀ ṣé wọ́n jẹ́ wọ́n dìde lé yín. in your house ṣé wọ́n jẹ́ wọ́n dìde lé wa. bọ́ọ̀ bá ti rí pé ọwọ́ kan tẹ nílé yìí ti àdúrà ti di àdúrà jùmọ̀gbà. bẹ́ẹ̀ bá lè fọwọ́ fọwọ́ fọgbàgbà. owó yẹn máa sẹ́. bẹ́ẹ̀ nìkan ń gbé ọ̀tẹ̀ sì fẹ́ kó kó gbélé ọkọ dalẹ̀ oríṣi owó ní ọ̀wà máa jáde ibi ẹlòmíì ti yàn ọkùnrin wọn kì í níyàwó kan dalẹ̀ hmm. obìnrin bíi mẹ́ta ní bímọ ó sì fẹ́ sọkọ àtayà wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàdúrà tó òfo kọ́ bàjẹ́ ni àṣẹjáde sí ọ elimekeba alimakaba ìlú eru ekeba lónìí agbára òfò sọ bẹ níbi tó o ti ọba iná jáde náà makabaru amada. oh yes lord. iṣẹ́ òfo ni wọ́n gbélé ẹlòmíì lọ́wọ́. some were given the work of emptiness. ẹni ó yẹ kó ṣiṣẹ́ ní company. he that suppose be working in a company. ṣùgbọ́n tí wọ́n dá dúró síbi kankan. but he stop in another place. ẹni tó yẹ kó ṣiṣẹ́ kó dá lé iṣẹ́ rẹ̀. some suppose to establish a trend. ṣùgbọ́n tẹ́ni ọlọ́mọ ṣe sá kọ́mọ gbà kọ́mọ fi. but he said he should be working at a salary. ọwọ́ àṣìṣe òfin yẹ kọ̀ọ̀ka and it's not sufficient because what was given to him is what he gave to him no one ever sent him as any money. ohun tí orí ọ̀fẹ́ what grace taught you to do is preferable to what you learn to do. ẹ ohun tó orí ọ̀fẹ́ fún ọ. what grace taught you is preferable to what you learn to learn. somebody na learn but not please. ṣùgbọ́n orí ọ̀fẹ́ fún yóò dayọ̀ ọ̀gá ti jẹ orí orí because grace is above àṣẹjáde. ọwọ́ ti yọ sẹ́ẹ̀rẹ́ rẹ̀ mẹ́rin náà wọ́n sọ iṣẹ́ rẹ̀ dòfo. bọ́ọ̀ bá sọ ọlọ́run gé ọwọ́ yẹn dá ọlọ́run gé owó yẹn dà. mo ṣàlàyé lánàá. i explain yesterday. ẹ ìrírí dá o. experience is good. ṣùgbọ́n testimony is better than experience. ẹ̀rí dáa ju ìrírí lọ. E, ètò experience without testimony. ìrírí láìsí ẹ̀rí. ẹ̀gànlá yóò fi gbọ́n sọ nínú ayé èèyàn. they will make it a reproach in the person's life. tí ẹ̀gàn rẹ tí ìrírí rẹ bá di ẹ̀gàn. but if you experience such reproach. tí ó bá di ẹ tó bá di ẹ̀gá yóò bú ọ. they will abuse and mock you. ṣùgbọ́n bí ìrírí rẹ bá di ògbó. if you experience such reproach. ayọ̀ dọ̀bálẹ̀. they will prostrate and hail you. Oh yes. Ẹnìkan sàmì. say, sẹ́mẹ̀. Lónìí. Lónìí. Gbogbo tí ń jẹ́ òkú. All that is called emptiness. A ní ẹ̀mẹ̀rú èké oh, pa. Lónìí. Today. Ó dọ̀pin láyé. Amen èèyàn lè ní ọ̀rẹ́ kí n téèyàn ní ó òfo. some have friends and will hmm. empty hmm. everything that you have. gbogbo ọ̀rẹ́ kọ́ ló ṣe é ní. it is not every company you can keep. aabu. Yeah josafati tẹ̀lé gbogbo gbogbo ọkọ̀ tí josafati kàn lọ́lọ́run fọ́ dànù. God broke it to pieces every other gbogbo iṣẹ́ tí josafati ṣe fọ́lọ́run ọlọ́run kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n ní kí ló dé onítọ̀rọ̀ bá àbújá dé jọ̀kan ọjọ́ kan ni o èèyàn lè ní ọ̀rẹ́ ẹni ọlọ́run bínú sọ́rí ọlọ́run bí ọ̀rẹ́ èèyàn lè ní ọ̀rẹ́ kí ní àjò ó dòfo gbogbo ọ̀rẹ́ kó ló ṣe é báyìí tọ́ ọ bá ń bọ̀ rẹ̀ rí ọmọ wò láyé rẹ̀ ṣe rí tọ́ ọ bá ń fi àṣírí lọ ọ̀rẹ́ ọmọ wò láyé rẹ̀ ṣe rí mo gbàdúrà gbogbo ọ̀rẹ́ àsọ̀ làkàkàdò fún ọ̀rẹ́ ọ̀gá ọlọ́run yọ owó sọnù ọlọ́run yọ owó sọnù ọlọ́run yọ owó sọnù. Ah, bó o láàṣẹ ọjọ́ mọ̀ ń lọ. yes sir. dé ah, ah, máa lè ṣe gbogbo ẹ̀ báyìí. now ọ̀rẹ́ friends. mo dé mo ní ọ̀rẹ́ mo fẹ́ràn rẹ̀ I love him so much. bari mo lè kú o. I can never send my eyes on him. bó náà bari mi ò lè dá fún. same thing applicable to him. a ní fi ara wa débi pàtẹ́jú. we love each other to the core. Ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ we were too close. lónìí wọ́n ti di ọ̀rẹ́ before before. today is before before before so so ọ̀rẹ́ before wa. yes sir. ọ̀rẹ́ before before wa. yes sir. ọ̀rẹ́ presently wa. we are present. now Ọlọ́run wa sọ fún mi. God said to me. pé wo wọ́n bá jẹ́ ọgọ́rùn-ún ọdún ló fi bá rìn. if you are even into your good vision can come to reality or to pass. bẹ́ẹ̀ni Ọlọ́run fi hàn mi mo rí àlọ́ kú ọjọ́ ó ní o ti wá ẹran ti wọnú egun egun ti wọnú ẹran oh, o lè dá jáde mọ́ o orí ìfẹ́ inú ọkàn ló wà o. mo fẹ́ yàwó ọjọ́ kejì mo gbé yàwó lọ ilé ẹ̀ yàwó ní yàrá lé mo ní mo ní yàrá lọ lé mo rè mo ní wọ́n wọ yàrá fún wa bí yàwó kẹta kú sẹ́kú pọ̀ wù bẹ́ẹ̀ ni sà mo ti fi ìfẹ́ ọkàn ọkàn mi ó ti rọ́pò ìyàwó lọ́kàn. because he has replaced my wife in my house. ọlọ́run wa ni kò sí èdè. God say he cannot change me. kí n gbàdúrà. I should pray. pé gbogbo omi tí ọ̀yẹ́ ń dé tí mo dé. where I suppose not to be that I'm still doing. that God should send me out of there with anger. oh yes. pé gbogbo ọ̀rẹ́ tí ọ̀yẹ́ ń bá rìn. every time somebody give me with am. ọlọ́run wo bínú lé mi. God should send me out of there. mo wá ní ọjọ́ mọ́kànlélógún lójó. I should marry one years he was the one that chased me up himself. oh yes. Ah, bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ mọ̀ pẹ́ẹ́rẹ́ tiwọn nígbà ò lé mi tán ọba wa bẹ̀ mí mo ní mo ti gbọ́ ó ti bẹ̀ mí bẹ̀ mí ah, ọ̀rẹ́ before before ní bá bá rẹ̀ pẹ̀lẹ́lì yóò fogun before before jà mí ó ti bá tiẹ̀ lọ́wọ́ as ó bẹ̀ mí títí ó ní kó tiẹ̀ dé church mo ní ẹ̀mí ní mọ́ lọ ẹ̀mí tàmí pa ó ní mọ́ lọ tọ́ba ti wá débi ká ní ká ló mọ̀ jó wọ́n láwọn màá mi tìmọ̀tìmọ̀ ní aláàbò táwọn bá ti wá bí mà ní ọ̀rẹ́ mi before before ti jáde tìmọ̀tìmọ̀ àṣẹjáde gbogbo ẹni ọ̀gbọ́n rẹ̀ wọ́n sọ ìlàkàkà rẹ̀ dòfin ọlọ́run kọ́ yọ owó sọ̀rọ̀ ọlọ́run kò yọ owó sọ̀rọ̀ ọlọ́run kò yọ owó sọ̀rọ̀ ọlọ́run kò yọ owó sọ̀rọ̀ ọlọ́run kò yọ owó sọ̀rọ̀ ọlọ́run kò yọ owó sọ̀rọ̀ agbègbè tí ẹlòmíì wà agbègbè òfo ni. some people's neighborhood is a neighborhood of emptiness. ibi ọkọ sọ́ọ̀bù sí. where your shop is. ó ti di èèyàn mélòó tó tajà ń bẹ̀ tí wọ́n rí sẹ́sì. how many people are selling goods there and they are prosperous. àwọn tó bẹ̀rẹ̀ ọjà ń bẹ̀ tí wọ́n rí gbèsè ló lé wọn kú. it was there that sent them out of the place. ìwọ náà sì tó dẹ́kẹ̀ bọ́ tó o fẹ́ bẹ̀rẹ̀ wọ́n béèrè question lọ́wọ́ rẹ yọ ọ̀kan ṣoṣo náà wọ́n béèrè o sì dáhùn wọ́n ní sọ ọ̀sánwó ọlọ́ọ̀sánwó wọ́n láwọn ọ̀gbà òtó rẹ̀ ní tó jáde ń bí owó oṣù mẹ́fà lọ́jẹ́ o ìwọ wá ní ẹgbẹ́ wọ̀rí èmi ò ní jẹ́ ọba rọ ẹni ó jowó oṣù mẹ́fà lọ́wọ́ ọ̀pàdé wọn lówó oṣù mẹ́fà nígbà òfẹ́ gbalẹ̀ wọ́n béèrè pé jẹ́jẹ́ bọ́ ọ̀sánwó ẹni ọkọ̀ gbélé ìjà lọ́wọ́ ọdún kan ọba rọ ọlọ́run ṣe yọ jẹ gbogbo ìwọ wá alẹ́ mi ò ní jẹ gbèsè ìgbà àwọn náà débẹ̀ okùn tó jẹ ní òkú padà dìde gbogbo bí òun gbé bẹ́ẹ̀ òfin jèrè àdúrà eh? ọ̀fẹ́ o ọgọ̀ ọlọ́run gbé ọkú òǹbẹ́. in the name of Jesus. sọ́ọ̀mù gbàdúrà yẹn lé. yes sir very tall tó níbi kọ́ọ̀tì bẹ́ẹ̀ ló ń pé kí ikú mẹ́kì. sọ́sẹ̀ ìdí sí fún mi. àṣẹjáde oh, mo wílẹ̀ kejì ah, alẹ́ mẹ́kẹ̀ bá oh, elúmẹ̀rú ẹ̀kẹ́ bá wà ibi òun tó fi jèrè àdúrà ọ̀fẹ́ ọkọ̀ ọlọ́gbìn ọkọ̀ ibi òun agbègbè tó ń gbé ọlọ́run ará Súlẹ́mù oh, wọ́n ìrántọ́ dáa sí ìbágbègbè tó lọ́ọ̀dá jáde kó mi lèèyàn ń bẹ tí ó mú wọ́n dẹ̀ lọ lọ́dún méje lágbègbè tí ó ta ọdún méje tó lò ń bẹ ó wéètì ẹ̀ ni ọlọ́run ọ̀rẹ́ kọ́dù ẹ̀ fún ó tún jáde bọ̀ wálé padà kò mú kankan délé tó rọ́ọ̀lù agbègbè tí ó ta ẹjẹ́ ni kò bínú sàmì agbègbè tó ń gbé tó ń fogun jà agbègbè tó ń gbé tó ń fogun jà àlíyàká bàrọ̀ oh, lónìí olúwa gbé ọgbọ́n mẹ́ ògo a máa sọ̀rìn àjòdòfo ẹ má gbàgbé ayé àkọ́kọ́ tọ́lọ́ dábò ṣe dá gbogbo ẹ̀ náà ni ṣùgbọ́n èṣù sọ́dọ̀ fún mọ́ lọ́dọ̀ ọlọ́run padà rí wa create another ayé ilé ìtawà wa yìí lóbi sọ pé látètè kọ́ sí ọlọ́run dọ́run àtayé ìdìbò kòkó mo kó sófo hmm. so o ìdí nìyẹn o ò gbọ́dọ̀ dákẹ́ ọlọ́run bá dákẹ́ lọ́run ni ọ̀tá ọ̀sà àṣeyọrí ọmọ ọlọ́run padà wáyé padà sọ̀ngbọ́n ọlọ́run wa dáyé padà ọwọ́ amánitọ̀ ń tọ́da kọ́ta ọmọ bá tó sọdún. ìmọ̀lẹ́tọ̀ wa ìgbésẹ̀ fọ. kò yí sí olúwa ní ọ àṣẹjáde májèlé ayé ti sáyé rẹ ọba ilé jáde dára. ego a máa sọ làkàkàdòfo ego ego ego ego inú ẹ̀jẹ̀ lè gún wa oògùn ní bá jáde. it will come out but sweat bó ti rí nìyẹn. that's how it is. inú ẹ̀jẹ̀ ni ń gbé. he lives in blood. ṣùgbọ́n oògùn ni máa bá jáde. but it must come out with sweat. oògùn ni ó bá jáde. to come out with sweat. so tí oògùn bá ń bẹ nínú ẹ̀jẹ̀. there is a cause in the blood. a máa ja ẹni tí ń jà lógun. it will be waiting waiting. ẹni ìyàn gbàdúrà táyé ọmọ mi gbàdúrà kò tó jà torí ègún òfò wa. ó ṣépè ó ṣépè ó ní rúbẹ́nì ìwọ làkọ́ mi ọlá mi ẹ wo òògùn tí rúbẹ́nì gbé wáyé ó ní òye. he said we never arise ẹ wo kéènì ẹwọ àti ebẹ́ẹ̀lì ó gégùn fún ni ó ní ọmọ rìn from one country to another ṣùgbọ́n kò lè mú ọgbọ Australia ó gbé Canada ó gbé America ó gbé America ìsàn sá àtàlárìn kiri kéènì pé tí mo bá ń rìn kí láì ṣàṣeyọrí ayé ọmọ bú mi Ọlọ́run kúkú pa mí Ọlọ́run lòun lè pa ó lẹ́ni bá tó pa ó dára ó ló ó tó dára ó ní kọ́ máa káàkiri kéènì wá rìn from one place to another àti country kan sí country kan ṣùgbọ́n ẹ̀rẹ́kọ̀dù àṣeyọrí kan ti kéènì ọ̀gọ́ ilé torí èdè gbẹ lára rẹ̀ ó gbìyànjú kọjá nǹkan wọn ó dáko káàkiri He did not survive. wọ́n gbàdúrà àṣẹjáde gbogbo ègún òfin lára rẹ̀ ọba iná jáde. sáà gbàdúrà kan níbẹ̀ ẹ jẹ́ àké. let us shout. Ah. ìwọ ègún. you go for emptiness. wọ́n ọba lè gbẹ́ra máa gbẹ́ra ẹ̀yìn àti lọ bẹ lára. that is my body. ọjà jábọ́ ọ̀lẹ̀. ìwọ ègún. you go for emptiness. lára in my body. ọjà jábọ́ ọ̀lẹ̀. ọjà jábọ́ ọ̀lẹ̀. ọjà jábọ́ ọ̀lẹ̀. ọjà jábọ́ ọ̀lẹ̀. sir. yasali oh, mm. ego òfòlá. house of excellence for life. kí come out come out. ego òfò. you go to excellence. ní bẹ́ẹ̀ lára. that is in my body. come out. náà àrùn. this morning. ọya jábọ̀. come out. ọya ọya ọya. Yeah! Hey, Joe! be seated. ojú òní tì. ọmọ kú bíi méjì àbí mẹ́ta. it remain two or three. ìrìn àjò òfo. the journey of emptiness. ẹni èèyàn bá rìnrìn àjò pọ̀. the person venture to journey with empty agent. gbogbo àwọn tó bá jọ náà wọkọ̀ pọ̀. those are enter the boat with the lost of the answer. bẹ́ẹ̀yàn bá ń bẹ nílé. it is not true. ibi fi bẹ láìdé ìkọ́gbàwé àkọ́gbàwé. the reason I don't is an Ìbàdàn idiot. is an Ìbàdàn idiot. is the minimum. olùwọ́ mọ́tò two hundred naira tí èdè lè wọn. the thief at his house is not more than two hundred. ẹ ká òkè odò tí mo fò kí n tó dé. a lè that number of rivers I travel before I got to Ibadan. àwọn kan bẹ tí mo fi ilẹ̀ bẹ tí wọ́n ń ṣe rere wọ́n lọ mọ onímẹ̀lò ni Ògbómọ̀ṣọ́ sí tí ẹ kékeré lọ Ògbómọ̀ṣọ́ sí. àbí ọ̀nà jìn. wọ́n ká yí odò tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ọba lè dàka èmi pọ́ mọ́ ìyá ẹ̀sì ah, bàbá kí ló ń pè é bá gbọ́ mi bí èèyàn ọ̀bá wá gbàdúrà sẹ́ẹ̀rí gbogbo ẹni kú òní lé tọ́jú ó ti kú òlé èèyàn ó ti di àkúdàyà ilé òsè wá bí ọ̀bá rẹ̀ gbogbo abroad pé a gbọ́dọ̀ gbàdúrà tí nǹkan ò fi ṣẹlẹ̀ bí ọ̀pọ̀ ẹ̀sà nígbà tó o bá rí nǹkan mú wálé lórí àlùjànnú àlùjànnú la yẹ forí balẹ̀ fún tó mọ́ ọ̀pọ̀ lágbára ìgbà yẹn wọ́n tó bẹ̀rù nígbà tó o ti rí nǹkan mú wá àkúdà yà sí i from one place to another ni ọsàn gbọ́dọ̀ mú nǹkan bọ̀ mo máa sọ fún yìí ẹnìkan ló fẹ́ sọ kú àkókò o fẹ́ fi ten years ń jó mo nílé wo ló ti kọ́ ó lọ ra àlẹ́pọ̀ mo ti kọ́ mo nílé bàbá ọ máa sùn ọ wà lábúrọ̀dù òfin o ṣe ten years yó àti bọ́ bá fẹ́ gbà nǹkan mi lẹ́nu mi o ó ní kí ló dé mo nítorí family pastor lè mi o lè máa bá mi rìn tọ́ ọ̀ bá ṣe rere màá sá fún ọ. you cannot be king family with me i will not prosperous i will run away from you. it is not the matter of money. kò kì í ṣe ọ̀rọ̀ owó ẹ sàbí nbá ní tí mo fẹ́ ṣe fún wọn ènìyàn bíi one thousand bá péjọ ọbẹ̀ pẹ̀lú mọ́tò wọn bí iyì lọ jẹ́ fún mi ọ̀sán tún kí n dọ́gbọ́n fèrú gbowó lọ wọn mo dúró lọ fo àdúrà tó ọba tilẹ̀ gbà tó ọba tilẹ̀ tòótọ́ òòjó lóòótọ́ sọ́dọ̀ òkú wo ló ń ṣe tálọ́rọ̀ olókùú ṣe kí là ṣe yọrí ẹ̀ tó ti ṣe o sòkú o lọ bá àwọn ẹbí ẹ kó o ṣe mọ́ ó ní ẹ̀ mú ní bẹ́ẹ̀ ni o ṣe mọ́ wọ́n ní kí ló lè sọ pé pásítọ̀ rẹ ló léwu owó tó fẹ́ fi sòkú ẹ ló ló kójọ oko òkójọ yé èso ó sì kó four million naira nígbà léwà fi sòkú mo ní bo owó lè bẹ̀rẹ̀ ilé ẹ̀ ọ̀ lé òkú kọ́ òkú ni mo gbàdúrà agbára tó fẹ́ sọ̀rìn àjò rẹ̀ lòkùn agbára yẹn lẹ́dẹ̀ẹ́dẹ́ títí nǹkan ò fi ṣẹlẹ̀ torí àwọn tí ń retí rẹ pé kí ni ó mú bọ̀ wọ́n pọ̀jù àwọn tí ń retí pọ̀ fẹ́ múre bọ̀ lọ́wọ́. are more than those expecting your achievement of goodness from you. ètò wa burú jù rèé àwọn tí ń retí kí ló mú bọ̀ náà tí wọ́n tọrọ owó jù lọ́wọ́ rẹ. you the most àwọn náà ló ń fi gbogbo ogun rẹ bọ. and you are using your sweat to feed all of them. wọ́n dẹ̀ àwọn náà dẹ̀ ni problem tó ní. and they are your problem that. Ah. ọ tó kú o. no burial ceremony. ní bá gbọ́ bọ́ wálé ọgbà ọgbàṣẹ. i will give you a given authority. Eh, bẹ́ẹ̀ ni ọgbàṣẹ. i will give it to you. tó lẹ́rọ̀. peacefully sọ fún àpò tell them you are no more interested. òkú kọ àwọn tó àwọn àbúrò tó fẹ́ tó kulé wọn ti kọ́lé àwọn àbúrò mẹ́rin gbogbo wọn ti kọ́lé ìwọ́ra lẹ̀ o ti kọ̀ nbẹ lájú ah, ọ mọ̀ pé wọ́n padà fi ọ̀sẹ̀ yẹn nígbà ọba sọlé àbúrò fún ọ̀sẹ̀ méjì ìyàwó àbúrò ọmọ kájí yọmọ lejúmọ̀ bí wọ́n ti lejúmọ̀ ilé tó lọ́nu ilé wo lọ wá fẹ́ lọ. no house. Ah you must ó gbọ́dọ̀ ṣe rere ó gbọ́dọ̀ nípa àṣẹjáde àlímẹ̀rú èké elúmẹ̀rú èké bàjàmásádà oh, agbára tó fẹ́ sọ ìyàjọ rẹ ló fò elú èké bàjà agbára yẹn lọ dáadáa àmàkàbà dáàdì kàbà bọ́ọ̀ bá ń gbà tí bá ń le. you are praying that is getting tall. máa tó gbà yọ ọ̀rọ̀. keep on praying mm. after a while it becomes. ìdí bẹ́ẹ̀ àdúrà nù. that is common prayer. omi jẹ́nà fi gbàdúrà ayọ̀ fi kórè rẹ̀. but use joy. mo sọ má jẹ̀mú tó fẹ́ sáyé rẹ̀ lò ọ fi ogbí àjò bí aláìsí. alú ẹrù èmẹ̀kẹ́ oh, fẹ́. olúwa bá má jẹ̀mú yẹn. Oh, olúwa bá májẹ̀mú yẹn olúwa bá májẹ̀mú yẹn olúwa bá májẹ̀mú yẹn olúwa bá májẹ̀mú yẹn olúwa bá májẹ̀mú yẹn olúwa bá májẹ̀mú yẹn. báwọn bá gba gbogbo owó owó ẹ̀tàn wọn tó máa bú. ẹ bá rí i pé jọ́nà ń sùn lábẹ́ ọkọ̀ òun kàn ń gba fẹ́ǹtì ẹ̀ àwọn fi kó gbogbo ẹrù wọn dà sómi ẹni ọba wọ pọ̀pọ̀tọ́ ọmọ̀tọ́ dá o dúró bọ́ ọba sàmì ọlọ́ọ̀ máa jà jù sómi ẹ wo gbogbo ọjà tí wọ́n rà ni wọ́n kó fún. look at the goods they bought they had to throw in the river. ṣé Jonah dá wọn lóhùn. Jonah dá answer them. toró mọ̀ pé ó ní problem. because he knew he had problem. ẹni ó jẹ́ problem rẹ. the problem is a problem. àmàkà bàtà oh, tó dá o dúró tó dì mẹ́rù. Ah báyìí lolúwa sọ bẹ́ẹ̀ ọba sàmì olúwa máa jábọ́ rẹ̀ fàdáyà bàtà ìlú máa ń jẹ̀mú òfó wa. we have covenant of àtàwọn ọmọ ẹlẹ́dàbù abinadabu bàbá wa ọ fún wa pé a gbọ́dọ̀ jẹ tọ́ a gbọ́dọ̀ gbélé tọ́ máa ń jẹ̀mú tí bàbá wọn ní pẹ̀lú olùsàní. máa ń jẹ̀mú òfó bí máa ń bẹ láyé yẹn obìnrin mi fúnra ẹ̀ lọ́wọ́ máa ń jẹ̀mú òfó ó ní boyfriend lọ jẹ́jẹ́ fún pé bọ́ọ̀mù bá fi ọlá yẹn kó mọ́ bọ́ọ̀mù bí. get married to you she should not give birth to children. obìnrin kan wá ọmọ àdéjọ fifty one kò bí ọmọ ó sì jẹ́ ọmọ ìjọ mi. gbogbo àdúrà la gbà ọlọ́run kí ló dé tó fara pamọ́ bì kan ni ọlọ́run wa ni májẹ̀mú òfò ní kájà mo ní májẹ̀mú òfò kẹ̀ mo wá lọ bí léèrè májẹ̀mú wo lọ dá ọ̀rọ̀ wo lọ sọ tó lòdì ọ̀rẹ́ wo lọ bá rìn tọ́ ọba dá májẹ̀mú olóòkè sọ fọ́ọ̀rì òun ni pé ẹ wò pé owó onídìí ọmọ tó wò bọ́ọ̀ bá ti di mọ́ pé ọmọ bọ́ ọ̀tọ́ ọmọ tó. Jesus what a statement. ó ló ń fi ṣe. Ah! òun ní ìdí ọmọ o. she doesn't need a child. bọ́ọ̀ bá ti bímọ kó mọ bọ́ọ̀ kọ́ ah, ọmọ ọ̀rẹ́ yẹn ní tóbi. today she still taking care of her first children. ọlọ́run ni ó ti wọ ọmọ jẹ. God says she's a prayer girl. àwọn tí ń bẹ̀bẹ̀ níjọ yẹn máa sá bí sí. they say amen to it with authority. mo gbàdúrà. gbogbo májẹ̀mú òfo. every government of anti. anaba sàlẹ̀kẹ̀ oh, pàtà. ọlọ́run bàjẹ́ lórí ayé. anaba kẹfẹ́ dẹ̀ yára ni màtàwá elu àtàlí kàfàyà má jẹ̀mú òfò eléyìí tó fẹnu dá eléyìí tí wọ́n dá nínú ìran tó ti jáde ó bàjẹ́ lórí ayé ó bàjẹ́ lórí ayé ó bàjẹ́ lórí ayé obìnrin kan wá ọmọ ó bímọ kan kò bí mi mọ wọn wá mú mi ọlọ́ọ̀ni kì í bílẹ̀ ó lọ́ọ́ dámẹ́jẹ̀ mú ó ní pásítọ̀ ó gorí ọ̀tá bá pásítọ̀ wọn láfíà program pásítọ̀ lábẹ́ sí lóyún ni ó ní sẹ́ wọ́n ń kọ́ máa tà mí ó lẹ́yìn tó ń bi tó. the only one she have is sufficient for her. ó lóun fi ṣàwàdà ni. she just said it from o. Oh. ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan tó fi ṣàwàdà. what she altered as a joke ọ̀nà ní àwẹ̀ twenty one days. she had to fast for twenty one days to qualify it yes sir. ọ̀rọ̀ rọrùn àti sọ. it is easy to speak. ègún ègún sòrò àtiré. because it's kind of cumbersome to nullify. Mm so òun òun ò bímọ ọmọ ẹyọ kan. she said she is okay with the only child she has. àní wọn wọn arẹ lomi wọn arí mọ́tò wọn sí ẹ olùkọ́ ilé ẹni mọ́tò alẹ́ mi kẹ. àti this one is your i. tọ́jà kọ́ sọ pé lè kéré nú àwọn ilé tí mo rà. He's about to say this one is this is the one i buy. yes sir bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ló fi mú. you use faith to get out of it. tọ́ ọ bá ń gbàdúrà ọ gbọ́dọ̀ nígbàgbọ́. mo ní mo ń bọ̀ lórí òkè ìdúrà jẹnẹrẹ mo bọ́ lẹ̀ challenge mo ti ní kò ní bátìrì òsì ẹ lọ pàrọ̀ bátìrì wa kò sáájú ọlọgbẹ́ bátìrì wa. èmi mo ní mọ́tò ọ̀nà tutọ́ sí tèmi ni. I just pay to it. bí mo ṣe lọ́nu mo wá ara mọ́tò wọn. eventually I bought it. yes sir. with faith. bẹ́ẹ̀ni yes sir. tí mo sọ pé mo ní ni. it is what I claim that I have. nígbà mo gba biribiri lórí òkè tó gaba tí mo wá ń bọ̀ ṣé kò yẹ kí n fi mú nǹkan kan ni. after that fasting such a mountain as a muslim. wọ́n gbàdúrà ẹni máa ṣàlẹ́ àkàpà má jẹ̀mú àsọ̀là kàkà tó tó ó gbiná dànù lọ́dọ̀. ẹsẹ̀ òfo sin of emptiness. gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀. every sin people are committing. ẹ̀ṣẹ̀ tó burú jù láyé ni àgbèrè. the worst is fornication. bẹ́ẹ̀ ni sà. yes sir. torí ẹni tí ń ṣe àgbèrè ń ṣe é sí òtí kára rẹ̀. because a fornicator is using to destroy himself. kò sí alágbèrè tí máa ń dìde tí kì í wálẹ̀. there is no ah. fornicator that will rise and will expect downfall. tó o bá níyàwó tó o tó ń yàn lé. if you are married and you are still fornicating. ẹ sà ẹni ìyẹn ò lọ ibì such a person is going nowhere oníyàwó ńlé kí ló ń wá kébí kó o ti ráyé gbé ni. What are you looking for? Is it not for you just to work? Wọ́n ní wòlíì kan sọ fún wòlíì ẹgbẹ́ rẹ̀ lórí òkè bọ́yọ̀ ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó lè yan ọmọ wọlé yan ọmọ jáde wọ́n ní kí ló ló tọ́ bá ságbèrè díẹ̀ tán náà bá yìí wọ́n ní jáde díẹ̀ kọ́ bá jáde wọ́n ní wọ́n náà bá tán la wọ́n ní tó padà bọ́ mo ní bí ayé parí tiẹ̀ sínú yóò wọlé yóò jáde ẹ̀rí alágbèrè torí ògo alẹ́ lórí rí ìjọba ìgbìmọ̀ ògo ní dáfídì torí yóò ti bá ìgbà fẹ́ bá ìyàwó wùráyà ọjọ́ ní dáfídì ti jagodọjọ́ kú that was when ọjọ́ tó yẹ kó gbà sí lọ́wọ́ ogun lọ́bẹ̀rẹ̀ àgbèrè wọ́n tẹ́ bàtọ́ lọ́nba fẹ́ fún àlàyé ẹ̀ sà tọ́ màmá káàvàrúà tọ́ ọba ti lè fi àgbèrè lẹ̀ ẹni yẹn ń tẹ́ síra rẹ̀ ọ̀dà ara rẹ̀ bó ni torí ẹ̀sìn àgbèrè sí ara èèyàn gangan ni àgbà èrè ni bẹ́ẹ̀ bá rí obìnrin tẹ́ ẹ mà káàvàrúà bẹ́ẹ̀ ègún oh, ni mo pè ní ègún tó mo ti ka mẹ́sẹ̀ mẹ́sàn-án níbi ìgbà bẹ́ẹ̀ bá rí obìnrin tó lo òkè tó tó wálẹ̀ padà ẹ bẹ́ẹ̀ ni kò sí ìránṣẹ́ ọlọ́ntọ́lọ́ máa gbé lo òkè tí máa wálẹ̀ lẹ́ẹ̀kan God that God will uproot and break down. It is sin that causes that happen. And the worst sin is the sin of fornication. torí díẹ̀ díẹ̀ lèyàn máa wálé a máa depreciate bẹ́ẹ̀ ni díẹ̀ tí yóò fi tán tọ́ba tó bí ọdún kan yóò tó wálé yẹn tọ́ba tó bí ọdún kan yóò tó wálé yẹn wọn kàn máa sọ pé tẹ́ ẹ bá máa lágbájá yẹn nígbà kan ó gbóná bí iná ó ti dòfo tẹ́ ẹ wá rí tọ́ba jẹ́ delivery minister tọ́ba tọwọ́ bẹ̀ sí agbèrè àìsàn ni ó ṣekú. Ah. they will be seen to the day that we die. mo gbàdúrà adayẹrẹ mẹkẹbàrà adé yèlí mẹkẹfà àdúmẹ sẹrù àkàpà oh, lónìí gbogbo bí o ti tọwọ́ bọ̀ fún ayé rẹ̀ jáde mẹ́. wọ́n ọmọ yìí odidi olórí wọ́n lọ́lọ́kọ ọ̀run wọ́n lọ́kọ rẹ̀ gan ọba ọkọ ọ̀run ni. your husband is the king of spiritual husband. wọ́n wá ló ní ìdí ọkùnrin tó ní tí ó sùn. she need a gi giant man to sleep with. olórí wa kó fifty thousand fún wòlíì. and the queen gave wòlíì wa bá sùn wòlíì wa gbé bottle water and gave her bottle water. ó wá pè mí olóhùn tí ẹ máa tó sí o. she no know how much water. Eh, ń sí ọ they have bewitched you. mo ní ayé ń ṣe ìwọ odidi olórí. ìwọ okùnrin. mo ní sẹ́ wòlíì ni giant man. tell me maybe that prophet is a giant man. wòlíì lọkùnrin alágbára. is a giant man. ọlọ́run lọkùnrin alágbára. God is the giant man. ọ̀wá jẹ́ ọ̀bẹ ọlọ́mọ mo ní tí ẹ ah, ti ta báyìí. your life is wrong. mo ní wòlíì bọ́ọ̀tù wọ̀tà tó gbé fún ọkọ̀. ó ní bẹ̀rẹ̀ lọ bọ́ọ̀ bẹ́ẹ̀ tó mọ́tò kó lọ́lẹ̀ wòlíì tí ẹ bọ̀ ọ̀nù. your life will be ruined because Christianity is a journey of spiritual journey. it's a spiritual journey. ìrìn àjò ẹ̀mí ni ẹni tó jẹ́ ẹni ẹ̀mí ló lè mẹ́ni ẹ̀mí. a spiritual fellow We recognize a spiritual fellow you can ó lè kàn lọ just ordinary. you cannot just embark on a journey like that àṣẹjáde authority proceed lọ́kọ̀ọ́rọ́ a máa wọ ní àgbà rẹ̀ mi ò ní lè sọ iṣẹ́ méjèèjì títí mi ò lè sọ báyìí àná àmàlú àkàbà yà sàlà ọwọ́ òfo lára rẹ̀ ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ yẹn gbé dànù ọwọ́ ọwọ́ ẹ̀yẹ gbẹ̀dà ọwọ́ ẹ̀yẹ gbẹ̀dà irú mi ní ìsìn mo ti ní ìyàwó méjì kí n tó ní mo fẹ́ ní kẹta. àyàtúwàsó gbogbo àwọn èèyàn tí mo rí ìjọ odidi ìyàwó kan ni. the church is our own one ìyàwó ilé mi gan manage mi nítorí mo ti níjọ bí ìyàwó. my wife is managing me because I have a church as a wife as well. so now ìgbà gbọ́ kí n tó délé ìlò kí n tó délé ìlò. I answer this before I attend this one. ọwọ́ ọjọ́ kan tí màá lò nílé tí mo máa lò dé lọ́sẹ̀ aago mẹ́jọ alẹ́ màá délé aago mẹ́sàn-án ni màá lọ fún. I will sleep at nine p.m. torí ìyàwó ti Jésù ti lò mí gbó. because the wife of Jesus that was abused me and won me out. màá kó lé láago mẹ́rin láàárọ̀ padà mo tún a ní kí ló dé alẹ́ pín ìfi òun sọ́nà méjì mo ní mo pín sọ́dọ̀ jésù ẹ̀yin méjì lẹ fẹ́ mi jésù fẹ́ mi ìwọ náà fẹ́ mi ẹ̀jọ̀ máa mánéèjì mi èwo ń bábà ṣé kírú mi o irú mi o kí n wá tàsí àgèrè kí n lọ ọ̀ta olúwa rẹ lè pọ̀jẹ̀kú bẹ́ẹ̀ ni sà ẹ̀jẹ̀ ọ̀dà. ẹ̀jẹ̀ ọ̀dà kẹ́lẹ́ ọ̀fọwọ́ bí ọwọ́ gbé. oh yes lord. àṣẹjáde ọ̀tọ̀ ọ̀tọ̀ ọwọ́ bọ̀ sọ́sọ́ iná gbé jáde náà. ìdí nìyẹn. that's why. bá ti wọnú ẹ̀sìn àgbèrè. once you find yourself in wọn kì í package ẹ̀sìn. you máa ń sober. you have to be sober wọ́n máa ń rẹra yẹn sílẹ̀ láti wo ìlú wa ni. you have to humble yourself to see God's face. but ọ̀dọ̀ sẹ́yìn yà not to have lókè tọrùn ọgbà. there is one that you call. ẹgbẹẹgbẹ̀rún kókè tọrùn òlé tí àbí tí ẹgbẹẹgbẹ̀rún bẹ lókè táyé òtí ilé òlé gbà o. yes sir. Ah, omi ijó ní ìtọrọ ilé ọgbà táyé fi parẹ́ o. Ah, wọ́n yìí pa wọ́n yìí don package sin now adam ọ package ẹ̀ sẹ́ aya tó fún mi lórí ebi òun fún mi láya ọlọ́run ṣe pé fún kéènì package ẹ̀ sẹ́ ọlọ́run ṣe pé fún so gbogbo àwọn tó package ẹ̀ sẹ́ ẹnu bíbélì wọ́n gbé pè ní wọ́n wálẹ̀ ní so sọ́ọ̀lù package ẹ̀ sẹ́ wọ́n fẹ́ fi rúbọ ní ọlọ́run ṣe pé fún so wọ́n yìí package ẹ̀ sẹ́ bí a sì package ẹ̀ sẹ́ wọ́n ṣe pé fún wọ́n máa ń sóbà èèyàn dọ̀bálẹ̀ yóò wojú olúwa. you have to prostrate and see God's face. tọ́ ọ bá wà ti jáde tọ́ ti wojú olúwa ọ gbọ́dọ̀ padà bẹ́ẹ̀. you must not go back to that sin if you are forgiven. tọ́ ọ bẹ́ẹ̀ padà nú ẹsẹ̀ padà ìgbẹ̀yẹn ni yóò burú ju ti tàjú lọ. the eventuality of that person will be worse than yesterday. mo ti dákọ ẹ pé àbí mo ti dákọ mẹ́sàn-án àbí ẹni tí ò ní Jésù. whoever that know Jesus. ayé òfò lọ wa. is living an empty life. Mm tó bá ti ní jésù that is the ẹlẹ́kẹ̀wá nìyẹn gomi wà á máa mẹ́ra orí mi ní lè dákọ̀ sí i will not be able to give you the seven words he does ọ̀gá sọ láàárọ̀ ni I will say it tomorrow morning ẹ bẹ́ẹ̀ bá ti ké ẹ̀mí òfo jáde lára kí mo ní o ṣe wà á máa mẹ́ ara ìwé ẹ̀mí òfo jáde Yeah. it was empty. ipe ọ̀pọ̀ tó ń bẹ nílé ọlọ́ra. the victory was in a forest of kò lóso. it was with leaf without fruit. igi kigi tí ọba ti ṣèso. any tree that is fruitless. ìdí nìyẹn òfò gbọ́dọ̀ ẹ sà ẹ faraya. pray with me. ẹni lè gbàdúrà ẹ lókè ara máa mi ara. shake your body. ẹ̀mí òfò. use the bottom first. sọ ìlàkàkà mi òfò. na empty my effort. jáde lára. come out of me. ẹ̀mí òfò. read the bottom first. sọ ìyànjú. na empty my effort. jáde lára. come out of me. ọyọyọyọ. Onye afọ anyị dị, onye afọ anyị dị. ma sali kapa ọmọ nǹkan dúró níwájú church báyìí ní oṣù march ọdún yìí ó dúró ní church báyìí oh, mo rí bẹ́rẹ̀ lójú ẹ̀ mo ní ìlà wàwà mo ní ọ̀nà kọ́ ní ìlà mo ní ìlà yìí ẹni ó gbé ọ lọ bí ó ti kọ́ la iṣẹ́ búburú ló ṣe sí ọ lójú gave him pardon. wọ́n kọ ìlà fún. she was in trauma. màmá rẹ̀ gbé ọmọ fọ́rọ̀gùn kọ́ lọ bó ń gbé ọmọ lọ bí iná ti kọ́ la the parents mother gave her step and she was in trauma. orogún wa parí sẹ́sì pé kò ní rí ire ńjọ́ bá ti fojú kọ lóore ni wọ́n máa kórìíra yìí. whenever the parents come up with penalty waiting. ọmọ ìwáyé togotogo. wọ́n wá ní ìgbà mẹ́ta lọkùnrin ti wá láti Amẹ́ríkà. men came from America to marry her. àwọn ọmọ kọ̀ọ̀kan la wá ah, wa. I don't know you have a trauma which is one one ọwọ́ abisẹkun ẹ sọkun ọwọ́ ó olóko sí wàhálà ó ní ìlàdà ìlà ebi wà wà kéékèèké báyìí ṣùgbọ́n ẹni tó gbé ọ̀dọ́ ọ iṣẹ́ lórí ẹ pariwo má jèlé ayé ní bẹ lára tó sọ ìlàkàkà mi tó jáde lára masáàlì kankan àdúrà ẹgbẹ̀fà àdúrà ẹgbẹ̀fà jáde lára ọ̀yọ̀yọ̀yọ̀. òfo. every institution of emptiness. nígbà tí mo wà ní ọmọ ọdún bíi ọmọ ọdún mọ́kànlá. when I was eleven years old. bíi méjìlá. or twelve. mo fẹ́ sáré lọ mú àgbàdo nínú ilé. I wanted to go and take corn out it was raining. mo wá sáré wọlé. mo wá yọ̀ lórí simenti. I slumped and I fell so mi wà fẹ́ káwọn ẹgbẹ́ mi ó fi mi ṣe yẹ̀yẹ́. I don't want my to be more famous. I want that to sleep. nígbà tí mo jí bí ọwọ́ ìṣeré ni. The hand was like this. sẹ́ẹ̀mọ̀ pé ọwọ́ yẹn ti rọ́ kàkà kí ẹni kan bá nà ọlọ́gbé sùn bẹ́ẹ̀ ọwọ́ ìwà àkàbà yìí wọ́n wá gbé mi lọ sí baptist hospital wọ́n wá lọ sí mọ́mí mi wá ní hospital máa pẹ́ wọ́n pe ilé kan ní ilé àpáta ikú l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá gbé mi lọ bẹ̀ wọ́n wá sinmi ní wọ́n sí gbẹ́rẹ́ sí mi bẹ́ẹ̀ ni wọ́n á fi bẹ́rẹ̀ wọ́n á máa fi ọ̀sẹ̀ wọ ọwọ́ yìí ó lè nà for it to be well stretched. egun tó bá kán làwọn máa ń tò tàbí ọwọ́ tó bá rọ̀ iṣẹ́ tí wọ́n ṣe nídìílé yẹn wọ́n máa tò ìjọba wọ wọ́n wá bá mi fi kíni tán fi ń wọ tán fi ń tu ọwọ́ wọn bá ń fi wọ nígbà tí sọjà gbà bí n bá lé mi ọba ọlọ́run sọ fún mi pé bẹ́rẹ̀ ọdún ọdún ọdún tí wọ́n lọ wọ́n gbà májẹ̀mú tí ilé yẹn ní pẹ̀lú agbára tó fún ẹ ní tí wọ́n lò onídìí ẹnikẹ́ni tí wọ́n bá ti sí bẹ́rẹ̀ sí lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ kò lè débi tí ire wà kórìíre mú o. he can never receive goodness wherever he go ọlọ́run ah. kéne kéne what is the way out olúwa wípé bọ́ọ̀bù àwọn àgbàre ọwọ́ lọ́rọ́ tí wọ́n rò pé ọwọ́ náà wọ́n ti gba ntọ́ yẹ kọ́ gbà bọ́ọ̀bù àgbàre lọ́wọ́ òkúta kọ lórí ọ̀hún lọ́wọ́ òkúta kọ wọ́n wá ń gbo olùrẹ́ ẹ̀sà ẹ̀jẹ̀ dúdú wá jáde tí èsè nǹkan thirty years ago what happened it was more than thirty years ago now thirty years ago ọwọ́ ajáde ọwọ́ àgbàdo àwọn mo wá sùn dalẹ̀ ọlọ́run ní lónìí ní májẹ̀mú lé ibi tó ti sí pàdé ẹ wá wẹgbẹ ẹgbẹ̀rún ẹ ní ọ̀rọ̀ lẹ́sẹ̀ tí wọ́n bá tẹsẹ̀ tán sí gbẹ́rẹ́ tí wọ́n bá wọ̀ ẹ wẹgbẹ ẹgbẹ̀rún ẹ ní ó ní gbẹ́rẹ́ lójú tí wọ́n sì ń bẹ̀ tí ọ̀pọ̀ ah. májẹ̀mú ti ń bẹ̀ ẹ jẹ́ nìkan ó ké ọyọwọ rẹ wò ah, ah. you are deceiving yourself ẹkẹ bẹẹri ayé lọ sọ ayé mi dùn fún ọ sẹ tèmi mọ sọ bọ tọmọ pé gbà kékeré ni. Eh, wọ́n á ṣe fẹ́ lómi wọ́n á ṣe ọmọ bá a padà wọ́n á jà fún mi ọmọ bá a padà wọ́n ṣe fún ọkọ ọmọ bá a padà lọ ọmọ bá a padà lọ wọ́n ṣe fún ọ wọn ò jẹ́ ọlá yọ̀ náà gbé wọ́n gbá yọ̀ náà yọ̀ ọmọ pọ̀ wà láyé káàbàrú màsà olóòsè tó five hundred ẹkẹ gbogbo gbẹrí ayé gbogbo ayé mi kò fún iná olúwa ẹgbẹ jáde ọjọ́ jáde. ayé mi lórúkọ jésù ìwọ́wọ́ lẹ́jẹ̀ mi ti jáde ti jáde ìlọ́wọ́ lẹ́jẹ̀ mi ìlọ́wọ́ lọ́ra mi ìlọ́wọ́ lẹ́jẹ̀ mi olùdókòwò mi lórí ayé lórí ayé jáde jáde olùdókòwò mi lórí ayé lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù jáde. tán fi sin ní gbẹ́rẹ́. they gave him incision because of the commotion he had. inú gbẹ́rẹ́ yẹn ni wàhálà ti dé. and the tribulation was inside that incision. so wọ́n á ní ẹja kọ́lá láìdé irú wo tó tiẹ̀ kọ́lá lé yín. Hmm. so àwọn amájẹ̀mú kan bẹ nílé tán ti kọ́lá lé fún yàn tí wọ́n fi máa mánítọ́ yàn. jesus. ọ̀pọ̀ amájẹ̀mú ń gbé. ó tún ti wá bọmọdé lára rẹ bíbá ìpè jésù tó ń bọ̀. bàbá. má pe bàbá sẹ́ ẹ ké ẹ bá ti p bẹ́ẹ̀ni ayé lára mi. tó fẹ́ sayé mi dùn. iná mi mi. ẹ lọ ibẹ̀ kọjá. ọjọ́ ọjọ́ ọjọ́. ẹgbẹ́ léyìí ta ló da òróró lé mi lórí tó tún sọ ìrìn àjò mi dòfo. who anointed me and empty my journey ẹsà samueli samuel lọ́dọ̀ òróró lé sọ́ọ̀lù lórí. anointed son. òun náà lọ padà bá a sọ. and he was the one that emptied. ẹsà nígbà mi bẹ ni mo sọ pé tọ́ ọ bá ní wòlíì tí n bá ń bínú o ti ní wòlíì ọjọ́ tọ́ bá bínú náà yóò bí ọrẹ. bẹ́ẹ̀ ni sà. Hmm. so fọ ọba ní wòlíì tó bá lè tí ọba lè tọ́ ọ sọ́nà ó múra sádùá díẹ̀ o torí tinubu bí yóò sọ pé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tọ́ ọba ní wòlíì tọ́ bá jẹ́ pé jọ ọba lógun owó ni solúsọ ogun rẹ tọ́ ọba lógun yóò bẹ̀rẹ̀ fún ọwọ́ wa torí ó ẹ pariwo. shout aloud. ìfàmì oró yẹ̀wò ló sọ ayé mi dòfo. which anointing empty my life. àìmọye ọmọ sẹ́tọ́ àìmọye ọmọ sẹ́tọ́ jáde lábẹ́ ọ̀gá tí ọ̀rọ̀ wọ́n mọ́. times of prayer that left his master and he was not touching his aim. ẹ máa sọ pé olúwa ẹ bá àjàgà ìjẹ́ lórí. destroy the yoke upon me. kí ni mo ní o ṣe. destroy the yoke. olúwa bá àjàgà ìjẹ́ lórí ayé mi. olúwa bá àjàgà ìjẹ́ lórí ayé mi. ọyọyọyọ. dàgbà. repeat the prayer. Masali kapa. Oh yes sir. Òfo. Emptiness. Òfo. Emptiness. Ọlọ́run ọ̀dọ́fo. God no grace us. Ìdùnnú Ọlọ́run kọ́ ni kéèyàn dìde kó tó wálẹ̀. It is not God's happiness for us to arise and spread out. Òfo ni Ọlọ́run gbéró kò gbóforo. Oh yes àjàgà òfò gbọ́dọ̀ bàjẹ́. the yoke of Africa was broken. o gbọ́dọ̀ gbé ayé rẹ bí ìgbà tó manage ayé. you should live your life as if you are managing your life. whatever ntọ́ bá máa ná ọlọ́ni ọ̀nà. whatever God will use it. masali oh, akabaru àmọ́ ẹ pe jésù ẹ̀mí mímọ́ májẹ̀mú tí mo wọ̀ nígbà ìmọ̀tọ́ sọ mi torí ẹlòmíì fẹ́ joyè náà fi Deuteronomy twenty eight forty fourteen tó di ẹ̀ǹdílé lórí bọ́ọ̀ bá farabalẹ̀ gbọ́ ègún ni fún ọ ní kínní ó dẹ̀ sàmì tán fi ṣe gbogbo ìpè tán nígbà wọn ṣépè tán wọn ni ó dìde nígbà òdi ọdún mẹ́ta pásítọ̀ rẹ tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ òní ẹjẹ́ ń tẹ̀síwájú ègún ojú òní tó ti di májẹ̀mú lórí pẹpẹ ọ̀tẹ̀lẹ̀ lọ olódùmarè. òun rò pé òun ti lọ ní kò lọ hmm. torí ègún ojú òní ń ṣiṣẹ́ síbẹ̀ ẹ pariwo má jẹ̀mú tí mo wọ̀ tó sọ mí dòfo olúwa bàjẹ́ láàárọ̀ ẹ má mi ara wà má jẹ̀mú tí mo wọ̀ tó sọ mí dòfo olúwa bàjẹ́ ọyọyọyọ.

Bye. ibi mẹ́jẹ̀mú ni wàhálà wa májẹ̀mú ni ẹlòmíì ti ní ẹlòmíì ti wọ wàhálà ẹgbẹ́ ẹgbẹ̀rún ọkùnrin dá májẹ̀mú pẹ̀lú obìnrin kò bá májẹ̀mú jẹ́. mo fi ọmọbìnrin fọdún mẹ́rin. I dated a lady for four years. Ìgbà tí a túká tí mo bá tèmi lọ. When I parted with her. Ayé mi ò dìde. My life was not right about that. Ọdún mẹ́rin la fi jọ fẹ́ra wa. For four years I dated her. Mi ò sí lásọ wòrì. I never had sexual intercourse with her ṣùgbọ́n mo gbìyànjú bí kí n rọ́nà lómi ọ̀rọ̀ náà. I tried my best to have my way. èmi kọ́ ni mo já kulẹ̀. I wasn't one that mo lọ fókọ̀sì ni kí n tó dé o ti lọ fi ọ̀rẹ́ mi. I wrote for a call before I returned she married my friend. gbogbo ìlàkàkà mi láti lọkọ̀ sọ́nà mo sọkún kíkorò olúwa ni mo ti wọ májẹ̀mú pẹ̀lú ẹ̀ mo wá ní májẹ̀mú wo ó ní májẹ̀mú àfẹnudá. the covenant I use mouth to make mouth covenant. mo wá wà lọ nígbà mo dọ́dún ẹ̀ mo bá dọ̀bálẹ̀ ah, kí là ń pè ní ọkùnrin kẹ̀ ọkùnrin táyé rẹ̀ á. Ah a man that is in the dungeon. mo dọ̀bálẹ̀. straighten. ó ní ọkọ wọn jáde pé òun fẹ́ bá mi níbo lò. ó ní èmi rò pé o ti lọ fẹ́ ẹlòmíì nígbà yẹn. ó ní mi ìmọ̀ pọ̀ màrí. ó ní tí n bá mọ̀ ní ìbàgbọ́dìọ̀. ó ní torí ológo. ó ní ṣùgbọ́n mo wá pé tá a bá rí àdán àfọwọ́bẹ̀sẹ̀ bọ́. ó ní sọ wá fẹ́ dìde ni mo ní mo fẹ́ dìde ẹ má jẹ́ ń bá lọ báyìí. don't let ó ní bí n bá súre fún ọ ó ní jọ́ tó o ti sọ pé i love you láti fún ìfẹ́ wa pọ̀ lábẹ́ omi. our love has been joined together in a marine world. mo fẹ́ wàá wò dáadáa mo rí pọ́nmọ omi ni. mi ò rí ọdún mẹ́rin la fi rìn mí ọmọ kan tẹ́ ẹ̀ mà pé ńgbà tí ì sún mọ́. ọba ni tí n bá súre olú olè máa bá lọ bá n fọdà yìí mo ní má jẹ́ n bá lọ ìyá ọ̀dà lọ́ba súre nígbà òsúre tán ó ní mo ti súre tán ó ní ọlọ́run gbọ́ ó ní má jẹ́ ẹ̀mọ yẹn bàjẹ́ lábẹ́ mi mo bá dìde kí mo ti dé tí mo bọ́ ta ẹni orí yọ òjì mi mo bá búlọ́ọ̀kù nọ́mbà rẹ̀ tí mo ti bọ́. Ah, ẹ sà, wọ́n sọ mọ́ jẹ̀mú sà. Kọ́mẹ̀nà sà. Lẹ́yìn bí ọdún bí ọdún bíi márùn-ún àbí mẹ́fà. Mo ń drive football mo lọ ṣe program òkúté ìlẹ́kùn. Ló pè mí pé ah, mo wà ń bàdàn mo ń dúró ní ọ. Mo bá ń bọ̀ Àbàdàn. Bí mo ti ń dé Ìbàdàn, mo dé tatalizer ní Wo Bí mo ti ń páàkì, mo bá lóhùn dààmú níbi ó ti fẹ́ rí mi nìyí mo dúró de níṣẹ́jú méjì mi ò rí èmi ò lè dúró torí àwọn èèyàn tó mọ̀ mí pọ̀ mi ò kí ń wọ yítìrì láti lọ jẹun tàbí kí n lọ bá èèyàn pàdé ńbẹ torí bí n bá mú èèyàn pé já sáré sọ ọ̀rọ̀ ta fẹ́ sọ́n wọ́n lè ní tọ́ba rí paṣọ tí wọ́n fẹ́ gbóbìn wá bí ìdarí ni gbogbo n tó lè mú kí n ní pírọ́blẹ̀mù ọmọ ń avoid that is why I don't allow my wife to pick my call torí wọ́n sọ pé obìnrin ń gbé kọ́ọ̀lù ẹ̀ oríṣiríṣi that is why o ò lè rọ́wọ́ mi kó rí ríǹgì mbẹ̀ wọ́n ní òka tí fi ṣe deliverance ọ̀nà rẹ wá láti ibì kan ni so gbogbo nǹkan yìí ni mo lolúwa fún mi lóye ah. rẹ̀ tí mo sọ̀rọ̀ fún mo wá sá mo gba chọ́ọ̀chì lọ ọwọ́ àpè mi ó ní bóun àbúlé mo ti dé chọ́ọ̀chì ọba wa bá mi chọ́ọ̀chì ó lóun fẹ́ wọnú ọ́fíìsì mo ní já sọ̀rọ̀ nù chọ́ọ̀chì mo lẹ́yìn ọmọ ẹ má jìnnà sí mi o mo ní kí ló dé bóun ló bó lọ́lọ́ tí mo fi débẹ̀ tí bọ̀ ó lóun lọ gẹ́ẹ̀tì òtẹ́ẹ̀ níbi tá a ti ráyè sọ̀rọ̀ ni ah. mo lé mi òtẹ́ẹ̀kẹ̀ mo ní orí pé òtẹ́ẹ̀ kan mọ́ wa yìí mo ní òtẹ́ẹ̀ kan mọ́ wa yìí ajá tó dobi yóò kù ẹ̀sà ọba yìí mutí ọba yìí bínú ọba yìí sọkún ọba yìí yànlẹ̀ yọ yà fẹ́yàwó ni ọba yìí yànlẹ̀ o ọba ò gbọ́dọ̀ mutí ọba ọba tí ń mutí ń jọ wọn bá ka mọtán rí pé mutí pé oníṣẹlẹyà wọn rọ lóye o ọba ò gbọ́dọ̀ bínú o bọba bá bínú bọba da ìlú rú wọn máa da dúró ọba ò gbọ́dọ̀ níjó ti dọba gbogbo tọba rí ọgbọdọ wé fún ẹ dànù màsáàlì kapa májẹ̀mú tẹ ẹ mọ̀ pé mi ti mọ̀ mọ̀ bí mo ṣe bọ́ pé mi ò bá sùn gan tí mi wọ májẹ̀mú kí n wá lọ gorí ẹ ẹ sà bóyá wíbarò ni bàmá yìí wòrò dù ìyìn sì níyà ìyìn ní bàbá ìyàwó mi ò tún lè gbà wẹ̀ pọ̀. Hmm ọ̀rọ̀ pa àwọn ọkọ èmi náà gbà fọlọ́ ni thirteen years ni yàtọ̀ èmi náà ti sọ mí sí chọ́ọ̀chì kí n máa gbé bọ́ bá lọ́kọ́ lọ nígbà àwọn òjé ń gbádùn táwọn àjẹ àwọn èmèrè fẹ́ pa mí eh. bí mo ṣe ìrìn àjò ayé mi ní iye ìgbádùn ń gbádùn ọ̀kan kan. mo gbàdúrà àṣẹ́ẹ̀lì kápá ẹlẹ́rú ẹ̀mẹ̀ sẹ́dà májẹ̀mú tó gbé ọmọ ọ̀pọ̀ ayé rẹ̀ rẹ̀ ṣé a lè gbà báyìí gbogbo májàmú tó gbé mi ẹ pọ̀ mí lẹ̀ kí ni kò ṣe narua kafa yàmá kàmá gbogbo májàmú tó gbé mi ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ọyọyọyọ.

ọyá jáde lára mi. come out of me come out. ẹlòmí ojú oorun wọn ti fún jẹ. someone skin wa dun me. mo ti sọ ọkùnrin tí mo lọ bá ní Ọ̀yọ́. told the man I went to. ó lóun jẹjẹ lójú oorun. he said here. ó ń lajú ìyàwó òun lójú òun pẹ́ ń gbin àwọn bá kúnlẹ̀ àwọn jọ gbàdúrà òun ó ní àwọn gbìyànjú títí ogún ọ̀sẹ̀ o ọba róorun sùn mọ́ ìgbà tó pé bí ọjọ́ méjìlá tí òróorun sùn wọ́n bá lọ bá ìyàwó ẹ̀ wọ́n bá lọ gbé wòlíì kan ní ìlú apò níkiri Ìkòyí wòlíì yẹn ó láwọn débàdàn ó lóun ti gbàgbé ọ̀pá àti àtàmúrè sílé àwọn bá tó dá padà àwọn lọ gbé wa ha wọ́n láwọn àjẹ́ ni ọba charge wọn bóyá eighty thousand fifty thousand gámú wa wọ́n gba wọ́n san eighty thousand ó lẹ́sùn ó ní màá lọ bá yín bí àwọn àjẹ́ ọba lọ ó dé njọ́ kẹta ha ó ní sẹ́yìn ti sùn wọ́n láwọn ò ti sùn wọ́n láwọn àjẹ́ yẹn sọ́bọ̀ ni wọ́n ní ká tó mú owó mi wá ọba lọ ó tún padà wálé ẹ̀kẹta masali akafa ó ní àwọn àjẹ ó ní ẹ tí sùn náà wọn làwọn ò tí sùn ó ní ẹ fún mi ní twenty thousand owó ọkọ wọn bá fún twenty thousand kò bá yọjú mọ́ wọn bá pe wòlíì títí ní ọ̀daràn sẹ́wárì jíǹsì burúkú kà àti polówó mọ̀wọ̀ díbẹ̀ mo lé ò ní ọ̀pá àdúrà ìní àmùrè ṣùgbọ́n mo ní jésù sọ gbàgbọ́ olóńgbàgbọ́ àbágbàdúrà ẹ sà ó sùn nírọ̀lẹ́ ó jí láago mẹ́jọ àárọ̀ ọjọ́ kejì ọlọ́nu kìí báyàn pín ògo ṣe é wá rí ojú oorun ló ti jẹun gbogbo ìgbà tí ò fi sùn bó ṣe lọ ilé aláwo lọ́lọ́ ilé onífà gbogbo tó ní lọ́tà gbogbo tẹ́ fi dẹ́lòmíì dùn ojú oorun wọn ti parí ẹ̀ ìbálòpọ̀ ojú oorun bíire bá ti ń bọ̀ wọn á fún jẹ adìrẹ lọ́wọ́ ẹlòmíì wà bíire bá ti ń bọ̀ alálà á rí pọ́ùn já èso ṣùgbọ́n wọ́n gbà lọ́wọ́ òun ojú oorun náà ti parí ẹ̀ ẹ pariwo ohun tí mo jẹ lójú oorun tó sọ mí dòfo jáde lára mi jáde lára mi ọyọyọyọyọ. のに。 gbé ọwọ́ lé orí òkú olúwa fi ògo gbé òfò mi mì. Oh God, use glory to swallow my emptiness tó bá dé a máa mi òfo ẹ rí i pé wọn ò dá Joseph padà sílé ẹni ọ̀rà mọ́ ah, kí ló fẹ́ lọ sí mbẹ̀ mọ́ ẹni ọ̀rà gan tọrọ oúnjẹ lọ́ọ́ jẹ ah. ògo bá dé ẹni ó disgrace èèyàn padà dọ̀bálẹ̀ ah. ògo baba ogo aago méjìlá àbọ̀ lóru brọ́dà mi lé mi jáde wákàtí mẹ́rin àbọ̀ mo fi débi tí mo fẹ́ sùn kí n tó sùn ọjọ́ kẹta tọ́mọ̀ pé bí mo ń sùn ó ti ẹni yẹn mọ́lé padà ó ní mo léyìn jáde ọgbà alẹ́ ó ní àṣẹ láti sin tọ́ba wù kọ̀sẹ́ni tí ó bi léèrè ẹ sà mo gbàwé ọdún mẹ́ta àtààbọ̀ nbò fẹ́ pọ́dún mẹ́ta àtàbọ̀ wá bá mi ó lò lè jèrè àdúrà olóko hmm. lọ padà fi kàn yín èmi ni mo ṣe bàbá ìyàwó fún bàbá ọkọ fún níjọ́ tí ó tó fẹ́ lọ sanwó orí ìyàwó ẹ̀ hmm. èmi làbí kàn yín ó làkọ́ bí wọ́n ní ká kólẹ̀ kí n gbàdúrà ẹ kólẹ̀ ń wájú bàbá yín kọ́ gbàdúrà fún yín ẹ̀yin ọkọ àti hmm. tó torí ẹ̀ lé mi jáde wọn kólẹ̀ wájú mi mo ní ẹjẹ́ kólẹ̀ dáadáa mo bí sí o bẹ́ẹ̀ ni sà pọ́ọ̀ bá ti dògbò ọ̀lọ́rọ̀ lẹ́nu ẹ kúnlẹ̀ o èmi ọ̀rọ̀ ààyè o àwọn mẹ́fà àwọn mẹ́fà ní bẹ láàrin wa kó tó kàn mí bẹ́ẹ̀ni ẹ kúnlẹ̀ nígbà mo gbàdúrà tẹmọ ní Ọlọ́run kọ dáwọ́lé yín ẹ ní ẹ dọ lóra yín gbó ẹmí rádaràda tó lè mú kẹ ẹ má lóra yín gbó kó fàyè yín lẹ tó kẹ ẹ wà papọ̀ for life bẹ́ẹ̀ni sá ebo ti sọ pé kò ní lọ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ kódà ń fọmọ èmi lónìí tẹ́lẹ̀ wọ́n á ṣe bàbá bẹ́ẹ̀ni eh, ni mo lè wà láyé olólùwà ti fọ́ di bàbá ni ẹ jẹ́ wo mi sà ẹnìkan bẹ níbi ayé yẹ̀yẹ́ rẹ̀ ògbó tí ó sì òfo lọ́wọ́ ọ̀sẹ̀ elie mi sà ògo yẹn bu ayé ògo gbé òfo mi lára mi. ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Thank you. ẹjẹ àgbàdo àbáyé ẹjẹ àgbẹyọ kan tó. ibi tí orí ọ ibi tí agbára parí iṣẹ́ sí níbẹ̀ tó ń bọ̀ wá mo sọ̀rọ̀ ní ibi agbára parí iṣẹ́ sí lórí ọ̀fẹ́ ti bẹ̀rẹ̀ níbi orí ọ̀fẹ́ ti bẹ̀rẹ̀ níbẹ̀ lójú eré ti dìde níbi ojú eré ti dé ìrànlọ́wọ́ ti gbé ibi ìrànlọ́wọ́ ti gbé làánú ti ń fọ̀n oh, ibi àánú ti ń fọ̀n níbẹ̀ ni ẹ̀tọ́ ènìyàn ti jáde ibi ẹ̀tọ́ èèyàn ti jáde níbẹ̀ ni wọ́n ti forí ọ̀fẹ́ fún yàn láti lẹ́nu ọ̀rọ̀ mm, ẹ wá rán àánú áńgẹ́lì àánú ohun tó yẹ kí n ní tí ọ̀tá gbà lọ́wọ́ mi ẹ ṣàwárí ẹ̀ fún mi láàárọ̀ ohun tó yẹ kí n ti ní tí ọ̀tá gbà ẹ ṣàwárí ẹ̀ fún mi láàárọ̀ ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ẹ̀mí mímọ́. Ájá ní ẹ̀kú. Lọ́tọ̀ yẹ kí n fi ní tọ́ka ẹ bèrè tẹ fẹ́. masali kaparu makabada ẹ bèrè tẹ fẹ́ ẹ bèrè tẹ fẹ́ ẹ bèrè tẹ fẹ́ ẹ bèrè tẹ fẹ́ ẹ bèrè tẹ fẹ́ ẹ bèrè tẹ fẹ́ ó kankan bẹ tó nílò ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè ẹ máa bèrè a imakua varua masalika pa edaya alikeru eleseda dayaya ka varua masada elumeru ekepa daya masuda yalikaparo masuda yalikapa edada yamekeru egege yalikapa edoya alimasalikapa adada gegeru egege ya elumasaliakaba adaya alima elu emeru ekeke ya adada yegege ru egege eluma salikapa yá ma sàlẹ̀ kaba olú ma sàlẹ̀ kaba jésù olúwa wá àdúrà wa gbà láàárọ̀ jésù lórúkọ jésù àdúrà wa gbà láàárọ̀ jésù lórúkọ jésù àdúrà wa gbà láàárọ̀ jésù lórúkọ jésù àdúrà wa gbà lára mi mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù àdúrà wa gbà mo gbàdúrà gbogbo tí ń jẹ́ òfo láyé wa lónìí ọyẹ ńlá nádà gbogbo tí ń ṣe òfo nínú ìrìn àjò wa ọyẹ ńlá nádà makava dáadáa ní kaba oh, alumasa lè kaba o tí ayé wa ń wò tí ń bomi lójú lónìí ọyá kò di ẹ̀rí ọyá kò di ẹ̀rí ọlọ́run ìyanu àmàkàbàrú àmà ìlú mẹ́rú èkèfà ọyá yà wá lẹ́nu ọlọ́run ní í ṣe ìyanu o kì í ṣe wòlíì kéésì àfa ó ní ìwé jóòbù ẹni tó ń ṣe iṣẹ́ ìyanu tó kọjá kíkà màsáàlì kaparu makaba ọlọ́run ìyanu ọyá yàwá lẹ́nu ọlọ́run ìyanu ọyá yàwá lẹ́nu kò sí agbára lọ́wọ́ ènìyàn ọ̀dẹ̀ sí ń tẹ́ èèyàn lè dá ṣe àfi tí ọlọ́run bá ṣe ẹnìkan ò lè dín nǹkan kan àfi tọ́lọ́run bá sọ̀yàn dá ẹni lóun ó dín nǹkan. ó lè dìdàkudà àmọ́ bọ́lọ̀ bá sọ ọ́ di nǹkan torí pọ̀ jẹ́ nǹkan ọlọ́run ọ̀dá wa ká wáyé wá wòran ògo ohun tá a wáyé wá jẹ́ gan ọlọ́run sọ wá

ayé mi àti eyín kọ́ ní ẹ̀ ayé mi àti eyín kọ́ ní ẹ̀ ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ayọ̀ dé ire dé ògo dé àṣeyọrí dé ìgbéga dé ìrànlọ́wọ́ dé ìdùnnú dé àlàáfíà dé oríire dé ká ní ayọ̀ ká ní gbà ká ní ẹ̀rí bẹ́ẹ̀ ni kò rí kò yí padà ògo fórúkọ Olúwa gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún prógámù yìí mo súre ẹ̀ ní sáláìlẹ́yìn ẹ̀yin tẹ́ ń dìde tàbí lọ́nà míì tí ẹ̀ ń partner pẹ̀lú programu yìí ẹ̀ ní ṣe aláìní ẹ̀ ní ṣe aláìní ẹ̀ ní ṣe aláìní àdúrà yín gbà àdúrà yín gbà àdúrà yín gbà ẹ̀ ń béèrè nǹkan kan lọ́wọ́ ọlọ́run ẹni tó pè mí kó yọ̀ǹda ẹ̀ ẹ lọ ní ẹ̀rí o bẹ́ẹ̀ ni kò rí ògo forúkọ Olúwa ògo forúkọ Olúwa àtẹ̀mí àti ẹ̀ àní sọ̀rọ̀ nù bá jésù dọ̀bà á bá jésù dọ̀bà jésù olúwa wa aleluya méje ọyọyọyọyọyọ àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine o oh eight oh. o fifty twenty seven fifty seven seventy nine o eight oh. o fifty twenty seven fifty seven seventy nine bó bá jẹ́ ẹ̀bì àdúrà ni tẹ́ ẹ bá ń pè tán àbágbé ẹ send the message a máa kà á wọ́n máa reply yín bó bá jẹ́ nǹkan kan lọ́lọ́run fi sí ọlọ́kan bóyá fún program àbí fún ministry tẹ́ ẹ bá ń pè tán àbágbé ẹ send the message sórí whatsapp number number yẹn náà ni sórí whatsapp number yẹn rẹ wọ́n á dá yín lóhùn wọ́n á reply yín àdúrà rẹ ti gbà o àdúrà rẹ ti gbà o ire rẹ ti dé ayọ̀ rẹ ti dé o ire rẹ ti dé ayọ̀ rẹ ti dé dìde o ẹ̀yin tí ẹ gba notification mọ́ ṣáìṣà kẹ́ ẹ lọ sórí Prophet Taiwo Ojo live page kẹ́ like tẹ́ ẹ bá ti débẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ bẹ̀ wo page yẹn lọlẹ̀ ẹ ra àwọn program wa ẹ like tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ bá ti like wọ́n máa notify yẹn padà tàbí tẹ́ bá ti click lórí kíní wọ́n bá ti sọ pé if you want to if you want to be notified when Prophet Taiwo Ojo is live so wọ́n bá ti gbé kíní yẹn wá sálẹ̀ Facebook wa like yẹn tó bá ti like wọ́n máa notify rẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ program àdúrà àdúrà rẹ ti gbà ó ní ẹ̀rí aago méje alẹ́ á pàdé o kó tó dìgbà yẹn wàá ti wà nínú ìyanu mo kí gbogbo yín o bẹ́ẹ̀ nìkan bá send friend request tó ní látọ̀dọ̀ mi kìí ṣe mi o tàbí tó send message tó ní kó send owó sí orphanage kan bá ní nǹkan kan tolúwa fi sí ọlọ́kan láti ṣe send message sórí nọ́mbà yẹn glow nọ́mbà yẹn zero zero five zero two seven five seven seven nine. God bless you. Amen. Bye for now. Odale, God bless you.